الله والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته ونتي سيوجك الجلام من أصول رجب هجرة 1441 tó ṣe déédéé pẹ̀lú nínú oṣù kẹta miladi two thousand and twenty mẹtíláṣí ńlá gbogbo mọ sọ níbí àmà bára wa sọ̀rọ̀ lónìí nígbà kankan eléyìí tó yẹ kò ṣe má nì ọmọ èèyàn ti ń bẹ láyé láyé tí ò ti kù òun náà ni ọ̀rẹ́ àti màá gbé bọ́lọ̀ tó ti dá wa kù ó dá wa lẹ́dàá kan ni tó ṣe pé kò lè máa dá sẹ̀mí òun bùkátà èèyàn míì nínú sẹ̀mí rẹ̀ lọ́nà kan àbọ̀nà mi kódà èèyàn lówó kó lọ́lá kó nípò kó sì máa fi hàn fún òun bùkátà ẹnìkan kan tó òun ti rọrọ̀ tó àrígbé irọ́ lásán iná nírú ọ̀rọ̀ bẹ́ẹ̀ máa já sí kò sí téèyàn ti sin wà láyé kò sírú kò téèyàn lé ní kò sírú ọlá tó wà fún yàn owó yìí owó èèyàn ní èèyàn sì máa wà ń pọ̀ pé tó ń bò ká tẹ̀ lómi náà ni. الناس للناس من بدو ومن حضر بعض لبعض وإن لم يشعروا خلق wọn ní apá kan ní àwọn èèyàn wà fún àwọn ni o ò bá jẹ pé ìgboro ló ń gbé àbí ahéreko ni wọn wà apá kan wọn yóò máa ṣẹrú sí pápá mi ni kódà kó ṣe pé wọn ò fura sílẹ̀ làwọn lárúbáwá pa lóòwe wọn ní al-insanu madaniyyun bẹ́ẹ̀ irú ẹ̀dá tó lọ ń dá yẹn láti pèlè rẹ̀ ọ̀dà lẹ́dàá tó ṣe é pé kò lè dá sí ni ẹ̀dá tí ń bùkátà ẹlòmíì ẹlòmíì tí àwọn bùkátà yẹ àwọn náà làwọn ẹni tó ṣe é gbé lọ́pọ̀lọpọ̀ ọgbà nínú ògbésí ayé a máa rí ọ pẹ̀lú rẹ gbogbo ibi tó ń bá ń lọ gbogbo ibi tó bá wà wọ́n máa bẹ pẹ̀lú rẹ ní ìgbà tí nǹkan dáa wọ́n wà pẹ̀lú rẹ nígbà tó kù káàtó ọ̀pọ̀lọpọ̀ gbà wọ́n máa ṣe àfihàn pé àwọn ni tiẹ̀ láì ránṣẹ́ sí wọn wọ́n ti dé láì ránni pé wọ́n wọ́n ti yọ nítorí kíni àwọn lọ́rẹ́ rẹ̀ ọ̀rẹ́ àwọn àfihàn pọ̀ rẹ̀ ló ń jẹ́ sẹ́lómìn nígbà míì látàrí mi máa bá a káàkó àríkànjọ́ ọmọ wẹ̀wù kan náà bàtà kan náà agogo kan náà irú òkèlà kan náà kọ́lá ní ìgbà tí ọ̀rẹ́ bá dójú ẹ̀ alikí ọ̀pọ̀lọpọ̀ nínú wa wọ́n máa ra lẹ̀ sẹ́gbẹ̀ ara wọn wọ́n jọ kọ́lé tira wọn lọ́ba jẹ́ méjì wọ́n á máa pè wọ́n lọ́rẹ̀ẹ́ méjì lọ́ba jẹ́ mẹ́ta wọ́n á pè wọ́n lọ́rẹ̀ẹ́ mẹ́ta ọ̀rẹ́ mẹ́rin. ọ̀rẹ́ márùn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ìgbà tí wọ́n bá kọ́lé tura wọn akramakumullah lábẹ́ àgbọ́yé ẹ̀sìn islam ni wọ́n ń pè lọ́rẹ̀ ta ni ń pè lọ́rẹ̀ lábẹ́ àgbọ́yé islam ẹni tí. wọ́n ń pè lọ́rẹ̀ ó náà lẹ́ni tó ṣe wípé ọkàn tèèyàn àti tiẹ̀ ọjọ́ pàdé nípa pé à ń dìjọ́ nífẹ̀ẹ́ ara wa wa lọ ṣẹlẹ̀ wípé kíní kejì ẹni tá a rẹ̀ yìí irun tá à ń pa nífẹ̀ẹ́ ara wa rẹ̀ náà bá tún ráyè nínú ọkàn wa. wọ́n sọ pé ọ̀rẹ́ làwọn méjèèjì dọ́pẹ́ lọ́rẹ́ mu nínú àgbọ́yé tẹ̀sí Islam èèyàn méjì ń ṣàfihàn pé àwọn fẹ́ràn ara wọn ìfẹ́ tí wọ́n wá láwọn ní ti ra wọn táà ń rí lójú ayé wọn ó tún dénú ẹ̀mí wọn ó dénú ọkàn wọn á pé ọ̀rẹ́ làwọn méjèèjì ẹtí wọn ẹ̀sìn Islam ó sì wá lójú kòkòrò kájọ ni tó ṣe é pé àmọ́ báwọn èèyàn ṣe àní jẹ́ ọ̀dání kàsáyé a máa bá àwọn èèyàn lò pọ̀ àní jẹ́ ọ̀dání kàgbé a máa náwó ọ̀fẹ́ sáwọn èèyàn àní jẹ́ ẹni tí wọ́n sẹ́mi kónkó jábélé a máa wá káwọn èèyàn súnmọ́ wa àní máa ráwọn èèyàn sá torí ẹ̀ iná ni wọ́n ti fi anábà Muhammad sallallahu alaihi wa sallam léèrè níta bá ń bá àwọn èèyàn ṣe ṣùgbọ́n tó ti pa àwọn ẹni tá ń bá ṣe ìnira ni wọ́n fi ń kojú wa bí ká sì máa bá wọn sí kí wọ́n máa ní wa lára ni àbí ká kúkú kára ró kúrò lọ́dọ̀ wọn kí wọ́n má bàa ní wa lára ànábì ni ẹ máa bá wọn sí bọ́ pé kó ṣe pé wọ́n máa ní yín lára ó ju kẹ́ ẹ máa dá wà lọ torí ẹ ẹsìn tí wọ́n ti Islam ó sì wá lójú kòkòrò pé ká máa bá àwọn èèyàn ṣọ̀rẹ́ pàápàá jùlọ àwọn mùsùlùmí nítorí mùsùlùmí òun náà ní tiẹ̀ tó bá mú mùsùlùmí lọ́rẹ̀ tá lọ bá tó mú lọ́rẹ̀ àwọn mùsùlùmí yìí báyìí àwọn ní islam ti wá lójú kòkòrò pé ká mú lọ́rẹ̀ tẹmẹsì wo àwọn ayé alukur'an àtàwọn àdìsí anabi muhammed sallallahu alayhi wa sallam àríkè ìbánidọ́rẹ̀ẹ́ léyìí tí islam pèpè lọ síbi rẹ̀ ó máa ń sábà ń pè ní al-ukhuwatu fillah ìjọ máa ṣe ọmọ ìyá nídìí ẹ̀sìn ọlọ́run ìmọ̀ ẹ̀sìn ọmọ ìyá nídìí ẹ̀sìn ọlọ́run yìí òun náà ni mímọ abára ẹni sọ̀rẹ́ kíkí ká má bàa rìn níbi tẹ̀ ọlọ́run ọba ẹlẹ́dàá wọn nígbà tí ń sọ̀rọ̀ nínú Suratul Nur. àyà kọkànléní ọgọ́ta ọlọ́wọ́n bá sọ̀rọ̀ bí o ti ṣe burú ká jẹun nílé bàbá wa nílé àwọn àyà wa àwọn ọmọ wa nílé àwọn ọmọ àyà wa nílé àwọn àbátan wa nílé àwọn àyíká wa ọlọ́wọ́n á sọ títí títí ó sọ di kékòó. bákan náà kò sí tó burú pé kẹ́ ẹ jẹun nílé àwọn ọ̀rẹ́ yín eléyìí fi hàn pé ẹ̀sìn Islam kò pé ká mọ́ bára ẹni ṣọ̀rẹ́ kò sí pé ìbára ẹni ṣọ̀rẹ́ aburú ni ìdí nìtọ́ lọ́wọ́ ẹlẹ́dàá sọ kò sí tó burú nù pé jẹun nílé àwọn ọ̀rẹ́ yín al Al-Basri rahimahullah ó darí wálé lọ́jọ́ kan ìwọ etí ọ̀wọ́lé lọ́ba bá àwọn èèyàn púpọ̀ nínú àwọn ọ̀rẹ́ rẹ̀ nínú rí wọ́n ti náwó sábẹ́ ìbùsùn rẹ̀ wọ́n náwó gbé oúnjẹ tó wà ń bẹ̀ oníkálukú wọn wọ́n sì ń jẹ láàrin ara wọn gbàtọ́ wọn wọlé torí ti ń ṣẹlẹ̀ kọ̀bá lójú kọ̀bá jẹ́ níṣẹ́ ni wọ́n rí tí rẹ́rìn músẹ́ ni wọ́n sọ lẹ́nu rẹ̀ yìí pé hakada kana alqawm hakada kana alqawm yaf'alun bẹ́ẹ̀ làwọn ẹni tá a wí bẹ́ẹ̀ làwọn ti máa ṣe ìyá àwọn sàhábà nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam ní bá délé ọ̀rẹ́ wọn nígbà bá bá ń bẹ̀ ló ń jẹ wọn a máa jẹ tìfẹ́tìfẹ́ wọn a máa jẹ tìdùnnú tìdùnnú wọn yìí sáà fún nǹkan tí ọ̀rẹ́ wọn bá ní wọ́n máa lò ó ìgbà tó ṣe pé tiwọn ni ọ̀rẹ́ wọn lè sì bínú tiwọn pé sèmi ni mo fún yín ní yọ̀ǹda kẹ́ ẹ máa jẹ mí lóúnjẹ subhanallah hakadha kana al-qawm yaf'alun báyìí làwọn sàhábà báyìí ni wọ́n ṣe máa ṣe bó tilẹ̀ jẹ́ pé àwọn olùmọ̀ nípa ṣẹ̀ríyà ìyapa ń bẹ láàrin wọn nípa pé sáà náà kẹ́lẹ́ máa wọlé ọ̀rẹ́ wa bẹ́ẹ̀ ká máa kó oúnjẹ jẹ ká máa pé hakadha kana al-qawm yaf'alun bẹ́ẹ̀ làwọn sàhábà máa ti ṣe àkẹ́lù mi ọ̀sán fún ọ pé táwa ni sàhábà nù wa bí wọ́n tó ń kó mi ló ń jẹ́jẹ́ ni àbẹ́mi tó kó ló ń jẹ́jẹ́ torí ẹ̀ nìyá pàṣẹ wà láàrin àwọn alfuqaha akramakumullah ẹ̀sìn wọn ẹ̀sìn Islam ó pàkíyèsí wa lọ sí ti yí pé àwọn ẹni rí àwọn ẹni dáadáa àwọn tó máa ń tẹ̀lé tọ́lọ́ àwọn tó máa ń tẹ̀lé tànàbí Muhammad sallallahu alaihi wa sallam òun lọ yẹ kí wà mùsùlùmí kò mú lọrẹ òun kankan lọ yẹ kọjọ rẹ rẹ wọn fún àwọn òbí rẹ wàhálà wọn fún àwọn mọ̀lẹ́bí rẹ ní wàhálà nípa atalọ ń bá nítorí pé ọ̀rẹ́ ó máa ń kó bọọlẹ púpọ̀ ọ̀rẹ́ a máa ń lapa lára ọ̀rẹ́ púpọ̀ tó bá jẹ́ pé àwọn ẹni rí àwọn ẹni àwọn òbí rẹ̀ àwọn àbátan rẹ̀ àwọn àyíká rẹ̀ ọmọ àdùn wọn ò ní sínú wàhálà lọ́jọ́ kẹta nítorí pé tó ṣe yẹn nǹkan àdùnnú aburú òsì ní tara rẹ̀ kò ní tara rẹ̀ tẹ́lẹ̀ ìsìláàmù ni ẹ ṣọ́ra ẹ mẹ́jọ jẹ́ pé àwọn ibú àwọn lẹ̀ ń bá ti mẹ́jọ jẹ́ àwọn ẹni rá dáadáa àwọn lẹ̀ ń bá rìn torí ẹ̀ wọ́n ti sọ wọ́n ní tá a bá fẹ́ máa. téèyàn rí lẹ́nìkan àbí èèyàn abúlé ẹ má yọra yín lẹ́nu ta ni ń bá rìn ní kẹwò ta lọ́rẹ́ rẹ̀ nítorí pé látàárọ̀ rẹ̀ àtìrí àmàtú àwọn olùmọ́ni alẹ́ lọ́rùn ìlà tẹ́tàlẹ́ wọ́tẹ́l ànkọ́rì ni kewo ta lore re nitori pe lataaro re atiri tú awon olumoni ale lorun ila tetale wotel ankori ni فان القرين بالمقارن يقتدي فإن كان ذا شر فجانبه سرعة وإن كان ذا خير فقارنه تهتدي إذا قلت لقوم فصاحب خيارهم ولا تسحب الأرض فتردى مع الردي واني ما بيلي nipa باوني bawo sẹ́ni dáadáa ní ni wọn náà rẹ rẹ ní kó béèrè nípa rẹ rìwáyà kan ni wà absir qarinahu ọ̀rẹ́ rẹ ní kó wò. fa inna al-qarina bil-muqarini iqtadi nínú rìwáyà kan tí wọ́n gbà wá nípa ewu yìí fa kullu qarini bil-muqarini iqtadi lórí gbogbo ọ̀rẹ́ láyé ẹni tí bá ń bá rìn ló máa ń wò kọ́ sí gbogbo èèyàn láyé ẹni tí ń bá rìn ló máa ń wò kọ́ sí ọ̀pọ̀yọ́ alẹ́ ẹ̀ṣẹ́ ìhà tàpá irú ẹyẹ lẹ́yẹ wọ́tọ̀ wọ́n ní fẹ̀yìnkẹ́rẹ́ ṣẹ́rìn fẹ̀jẹ̀lì bùtọ̀rọ̀ àjẹn tó bá jẹ́ pé ẹni kú ilẹ̀ yẹn bá ń bá rìn tètè tìǹà sólúwa rẹ̀ torí pé ní tó bá ń fẹ́ lè bú òyìn kò síbò náà ti lè dé yàn rí wọ́n yìí ń ká ànàdà ọ̀kọ́yèrè pàpàrọ̀ nù dàtẹ́dì tó bá jẹ́ pọ̀ ìyẹrẹ ló bá ń bá wọn náà bá a tó bá bá a wàá padà dẹni tó má nà ìdàkúntò fi kọ́ omi tó máa ń bẹ láàrin àwọn èèyàn kan pàpà ìfìlọ̀rọ̀ àwọn ẹni rí nínú wọn ni kò máa bá a nù àwọn ẹni rí nínú wọn ni kò mú lọ́rẹ̀ àwọn ẹni eré nu wọn ni kò mú lẹ́yìn rẹ o wala tashabil arda mo lè bá ẹni gbórí èèyàn jáde-jáde wọ́n ti jẹ́ pọ̀ lọ́wọ́ máa bá rìn fatarda ma'a ar-rajul kí wọn náà má bàa dèèyàn rádaràda pẹ̀lẹ́ ni bú bẹ́ẹ̀ ni bú ti jẹ́ ni bú tó jẹ́ ni rádaràda kí wọn náà má bàa dèèyàn ni rádaràda. wọ́n ní la tashabil kaslana fi halatihi. òròjú èèyàn onímọ̀lẹ́ èèyàn aláìsẹ́kànṣe èèyàn mẹ́jọ jẹ́kù náà máa bá ti lórí gbogbo wa burúkú ọwọ́ rẹ̀ o. kàmpáàrọ̀ mi bí sọ́sáàdì àhọ́rọ̀ yọ sódò àìmọye èèyàn tọ́jà ìní bá bàjẹ́ látàrí ẹni bú tóun náà ń bá rìn látàrí ìbàjẹ́ oníbàjẹ́ tóun bá rìn ẹni rere máa bàjẹ́. عدوى البليد إلى الجليد إلى الجليد سريعة كالجمر يوضع في الرماد فيخمد واني ọwọ́ tí n tó ti bàjẹ́ fi máa gba tí ó bàjẹ́ jẹ́ kí máa ya gidigidi nítorí tá a bá ní àgbàdo ẹgbẹ̀rún tí ò ti yọ kòkòrò táwọn amúkàtó ní kòkòrò tá a bá sọ sí ẹ̀yẹ́ sá padà wá lọ́la ẹ má jẹ́ ọpẹ́ sí kí ẹ̀wọ̀n tí ó tẹ̀lẹ̀ dé adúrú àgbàdo tó wà lẹ̀ látàrí àgbàdo ẹ̀rọ hóró kan ẹ̀rí tí àwọn kòkòrò ti bó gbogbo àgbàdo tó bá sì jẹ́ pé a bá fi nọ́mbà wò níṣẹ́ ló yẹ kí igba àgbàdo kó tún ẹ̀yọ̀ tó ti fẹ́ bàjẹ́ ṣùgbọ́n kì í tẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ẹ̀rí pé ẹ̀yọ̀ kan tó ti bàjẹ́ òun oní ọba ìgbàjẹ́ bẹ́ẹ̀ làwọn ọmọ níṣẹ́ tọ́mọ kan bá dáa ọmọ mẹ́wàá ọ̀dà ẹ̀rí àwọn ọmọ mẹ́wàá sí ọ̀dà wọ́n túbọ̀ wọ́n túbọ̀ wọ́n tẹ̀ tètè rélé yìrá èèyàn mẹ́wàá ya. tó bá pé ọmọ mẹ́wàá ńlọ́dà ọmọ kan ní ọ̀dà ẹ̀rí pé ọmọ kan sí ọ̀dà ìrọ̀rùn yóò fi pa jẹ. ìrẹ́ ló jẹ́ pé tá a bá gbọmọ sọ́dọ̀ tá à ń tọ́ wọn tá a bá gbọmọ sọ́dọ̀ tá à ń kọ́ lẹ́kọ̀ọ́ a gbà wọn sọ́dọ̀ dènà sáwọn òbí wọn pé a kọ́ wọn lẹ́kọ̀ọ́ a máa kí èso ọmọ tá a gbà nítorí pé tí àwọn ọmọ tó wà lọ́dọ̀ wa tí gbogbo wọn bá jọ ọmọ tó gbẹ̀kọ̀ lọ́sì jọ ọmọ tó ní bẹ́ẹ̀ lọ́sì ọmọ tó dènà sáwọn àwà burúkú tẹ bá fi fèsì fìyàn gbà ọmọ ẹ̀yọ̀kẹ́ dẹ́ ìgbà ó lè ba ìgbà ọmọ jẹ́ tó ń bá jẹ́ pé wèrè ọma mú kú ọmọ tọ́jà ọmọ rànù kò ní pẹ́ kò ní jìnnà nwere kí ọ̀pọ̀lọpọ̀ náà ọmọ náà ti gbé ọ̀pọ̀ ẹ̀mọ́ yẹn nu wa wọ́n dá ọ̀pọ̀ àwọn náà ti dání látàrí èèyàn kan kí ló ní tí gbogbo bó ń ṣe máa tètè gbẹni tó dáa jẹ lọ́wọ́ pé ìyàwó lẹ́ bá ní ìyàwó kan lẹ́nu ẹ̀wọ́n wò tó wà rí ọ̀dà tó ẹ lọ fẹ́ kejì èkejì wọn á jẹ́ pé wà á ti ọ̀dà kò tiẹ̀ dá rárá ni kò ní pẹ́ kò ní dínà eléyìí tó déyìn yóò kọ aburú wa rẹ̀ yóò kọrin ìtọ́ba ńlẹ́ nínú ọ̀bẹ̀rẹ̀ sí ní hu àwọn àwa kan tó mọ òkè eléyìí ẹsẹ̀ wà tiẹ̀ bọ́lá ti rán lórí wàyí torí pé náà copyright ni fún àti òtí rìpẹ́ ń tó dé fóònù náà ti sẹ́nsẹ́ nu oní ọba di kọ́ gba duplicate wàlà hawla wàlà quwwata illa billah tó bẹ́ẹ̀ náà ni tó sì sẹ́ tuntun bá wọlé iṣẹ́ tó ń dé èèyàn burúkú tí gbogbo ẹni tó sì bá ń lé iṣẹ́ táwọn jẹ́ mi rere ẹ̀rí kéèyàn burúkú ọ̀nà àti bá gbogbo ẹni tó wà ń bi iṣẹ́ jẹ́ kò ní sọ̀rọ̀ fún torí ẹ̀ ló ti jẹ́ pé bí ìwà abú bó ti ṣe máa ń bá wa rí jẹ ó máa ń yára púpọ̀ ó dà gẹ́gẹ́ bí ògùn ni dókítà bá sọ sínú eru ẹ rí i pé eérú kò ní yí padà kó dògùn náà ògùn náà ló yí padà tó ń lórí ètò túmọ̀ sí pé

yóò sì sọ gbogbo ọmọdé tó bá ń bẹ̀ dọ̀mọ́ bu gbogbo wọn ó lè jẹ́ pé àwọn ni wọ́n á bá yín ni wọ́n bá yín lójú ọ̀dà wọ́n ti jalè tẹ́lẹ̀ tọmọ bu bá dé tọkọ̀ wọn bó la ti jalè tí ètè ti hàn ó yẹ ká kọ́ bàbá ìlẹ́kọ̀ọ́ náà owó tó ní ìdí pọ̀ jù náà kò lẹ́yàrí ọmọ tí ì jalè àwọn náà bá bẹ̀rẹ̀ sí ní jalè wọ́n sì máa rí pé gbogbo ẹ̀ lọ nít nít nígbà tí wọ́n bá fi fura àfa nǹkan ti bàjẹ́ torí ẹ̀ ọrịa rí i pé ọ̀rẹ́ ọ̀nbùkátà pé tàbá fẹ́ yànyàn lọ́rẹ̀ nítorí baa bá farabalẹ̀ èèyàn padà di ẹni tó ṣe pé ó pe aburú mára rẹ̀ lẹ́yìn ìgbà ti fẹ́ jáde rere èèyàn torí ẹ̀ làwọn olùmọ́ni wọn ń sọ ọ́kọ́ ìta àwọn xilẹ̀ fẹ́fẹ́ rahman fẹ́jà ayé máa ń tó àkè wọ́n ní dábàá mẹ́nìkan lọ́rẹ̀ àbọ̀kẹ́ mẹ́nìkan lálábàárẹ̀ tọ́lọ́ ní kó gbogbo fi mú lọ́rẹ̀ o wọ́n wá àǹfààní ilé ayé o wọ́n wo owó wọ́n wo ko wọ́n wo kọ́tara rẹ̀ báyìí à tí yẹn bá ń bọ́ ọmọ báyìí àwọn èèyàn kan wọ́n lè máa pè náà ní dàtàkì ní ẹ̀ máa bọ́ lọ́wọ́ àwọn èèyàn ló fi ọ̀nà òṣùwọ̀n èèyàn máa ní ẹ̀ máa bọ́ ọlọ́lọ́rù àwọn èèyàn ní gbọ́dọ̀ kẹ́rẹ́ èèyàn máa. ọlẹ́ tètè fura nítorí pé àwọn nǹkan tí wàá ń wò lọ́fẹ́ tìtorí rẹ̀ mú yàn lọ́rẹ́ yẹn ọ̀pọ̀lọpọ̀ nínú rẹ̀ kìí sábà já sí adùn kẹ́yìn nítorí pé ẹni tó fẹ́ máa bá rìn akpọ pè lọmọ ọba kò sí tàbí ṣùgbọ́n yóò láwọn àwà burúkú kan àwọn àwa ayékáyé kan yóò wà lọ́wọ́ rẹ̀ ká máa ti ayé fàmílẹ́tì kí n tutọ́ ọmọ ẹni tí mò ṣe ni ìwọ kúmọ ọmọ dání wọn ìwọ náà bá máa ṣe bí rẹ yóò bá di pé nítorí òfin ta yìí lójú àwọn òkònú tó bá kọ́ lọ́la ni wọ́n bá ń bá ẹ̀rí pé bọ́ọ̀dì tiẹ̀ ó lé ńjìnì tó fi ń gbé ìwọ ń kọ́ ọ lọ́la kankan òṣìṣẹ́ máa ṣe fúkẹ́ kò sí tàbí ṣùgbọ́n ó rí pápákọ̀ ọmọ jẹ́ tiẹ̀ tó bá tó lọ́wọ́ ẹ̀rí pé gbogbo tó wọn máa ṣe agbára èèyàn níka tí èèyàn máa tẹ́ ni àpèjúwe kan ní ìsìn ìwádìí ẹ àwọn ọ̀ká sí ìlú fún ọ tọ́ba rí five hundred naira tó bá rí fisapo ló má kà kádùkọ́ fọlọ ẹni tí wọn bá rìn owó ń bẹ lápòtì àbí sẹ̀kẹ̀rẹ̀ tó lọ́wọ́ ní yàtọ̀ lọ sí rẹ́sítọ́rántì mẹ́ẹ̀ wọn náà bá tẹ̀lé dédé bẹ́ẹ̀ wọn ní kọ́ sáàbù àtàwọn ẹran àtàwọn nǹkan tó jẹ́ ọ̀sán anúgò wọ́n kó gbogbo ẹ̀ wá wọ́n lówó rẹ̀ ó five thousand seven hundred. wọn náà sì ń bọ̀ lẹ́yìn rẹ̀ bó ti gbàgbọ́ tiẹ̀ ni wọn náà gbé tiẹ̀ lọ ń tẹ̀lé ọ̀ọ́dà gbogbo ẹ̀ wọn náà ọ̀ọ́dà àfa pàtẹ jẹ tán òun kàn sanwó tiẹ̀ lọ́ba jáde àbẹ́rẹ́ rí nǹkan mẹ́wọ́ àwọn akẹ́ ẹ̀m ọ̀rẹ́ wa àbí ọ̀rẹ́ wa àbí mẹ́lẹ̀ ẹ̀yin náà ni mo bá rí sẹ́kì mọ́tì ẹ̀ nígbà mo ti lè sẹ́kì ẹ̀ mọ́tì ẹ̀ mi bí wọ́n lọ jẹ tiẹ̀. àti ọgbà rẹ̀ túmọ̀ sí pé kọ́ máa jẹ sinmi lápò náà á gbàgbọ́n ìyàwó náà sọ pé kọ́ máa dáwọ́ lé náà àbírí oṣù àgbo ni yóò ló ń jẹ́ sọ pé bọ́ọ̀ bá sanwó ńkọ́ òsibí tó gbà lọ sòmítágbára ti ọ̀ka ọlọ dáwọ́lé bẹ́ẹ̀ lẹ́nu ẹ̀rí pé mọ́tò tiẹ̀ látọ̀ká ó lè tẹ bọ́tì nìkan tí mọ́tò ti bẹ̀rẹ̀ sí ṣiṣẹ́ mọ́tò tiẹ̀ lẹ́yìn pọ̀ wà ń bẹ̀. tó o tún pọ́pọ́pọ́ tó ṣe kú ọ lọ síbi tó yẹ kọ́ lọ gbogbo àwọn ẹrú ọlọ́run tó kó sí dàmú ẹ bá lè ti ẹ ti kó ẹ ti kó ọba dé ebi pa gbogbo ará àdúgbò wọn náà máa pé kò rẹ ẹ bá wọn rìn bá wọn rìn pé ọkàn rẹ lábò tó bẹ́ẹ̀ náà ó tún máa pátá yìí ti sọ̀rọ̀ yẹn àwọn ìyàwó yìí náà gbọ́dọ̀ dọ́rẹ̀ ìyàwó rẹ̀ náà padà dẹ́ni torí pé kí ni ọlọ́mọye tó ń filẹ̀ lé ṣe wọn náà mà nílẹ̀ ni wọ́n filẹ̀ two hundred lọ́sẹ̀ àbẹ́rẹ́ rí nǹkan lẹ́gbẹ̀ẹ́ ni ti fi twenty thousand sílẹ̀ lójúmọ́ tọ́jọ́ rárá ọ̀dọ́ nípa ṣe tẹ́ lọ́sọ̀ rẹ̀ torí ẹ̀ ló ṣe jẹ́ wípé tí ó bá jẹ́ pé tọ́lọ́n là ń bá ń wò táà ń fi yányàn lọ́rẹ̀ ayé wọ́ọ̀dà púpọ̀ kí ló dé tí mo fi mú ọ lọ́rẹ̀ mo rí pọ fẹ́ràn ọ lọ mo rí pọ fẹ́ràn nabi muhammed sallallahu alayhi wa alihi wa sallam mo sì máa gbé ìlè bọ́ọ̀rìn kí n pátá ní kọ́tọ́lọ́ ìlè bọ́ọ̀rìn kí n kókó tó bá di lọ́la ní dàlùkìyàm torí èèyàn lè bá wù rẹ̀ kí èèyàn jẹ́ pé èèyàn ká ìdàkọ̀ dákẹ́ èèyàn lè bá wù rẹ̀ kí èèyàn jẹ́ pé èèyàn ń ta kọ́tọ́lọ́ kọ́ máa wù yẹn ìdí tí mo fi mọ ọlọ́rẹ̀ nù. sẹ́rù rẹ̀ ti wà láwùjọ wa ọ̀dájú ayọ̀ lè wà lọ́la kò tí ì sí nítorí pé gbogbo ọ̀rẹ́ tó wà àwọn ọ̀rẹ́ tó wà àwọn ọ̀rẹ́ àǹfààní ọ̀rẹ́ àǹfààní bó mi wa o ó sì ti pè ọ́ lẹ́ẹ̀mejì rí ọ̀gá mi o mo ní ni o ó tó tó mẹ́ta o yín lẹ́yìn náà

àwọn ọ̀rẹ́ àǹfààní yìí náà ẹni tó bá wá tọ́tọ́ fi orí sẹ́ à ẹni rẹ ẹni tó tẹ́ pé nígbà tó ọ lọ fẹ́ fòkú yá rẹ oná gbẹ́mọ̀lú wà yóò bá lẹ́kù sẹ́mi pé yóò kú yàn dáadáa kìí sábà sọ̀rọ̀ ẹ̀tọ́rọ̀ lọ torí pé ìdí tí òfin sí ọ̀rẹ́ torí tọ́lọ̀ láwùjọ tiwa ó náà ní pé ẹ̀sìn gángan ọ̀ká kù yóò á máa bọ̀ sọ̀rọ̀ nítorí ẹ̀sìn ok bàbá wa sọ̀rọ̀ ẹ̀ náà torí ẹ̀ àǹfààní wo láti rí bákan ọlọ́run ni àfi kí ni ẹ̀yà máa wò ó ẹlòmíì níbi tí o ti sọ̀rọ̀ ẹ̀ tọrọ lọ yóò máa pé ẹ dákun ìrànlọ́wọ́ kan ló ń wà ìrànlọ́wọ́ kí ni tẹ́lẹ̀ náà ti yé àmì ìrànlọ́wọ́ kí ni gan-an torí kí sẹ́yìn máa pé ní ìsìn kó fi màná sábó torí sábó lọ̀lọ̀ mọ̀ràn ọlọ́ àbí ọ̀rọ̀ lọ mọ̀ràn ọlọ́ mọ́tò ẹ̀ nígbà tó fẹ́ wọ efe nísàlẹ̀ ọ̀rá ń bẹ̀ ọ̀tà bátìrì ò gbé ẹ dákun bàbá ràn mí lọ́wọ́ ẹ dé fi bátìrì ti yín kiri kíkì mọ́tò gbé bátìrì kò kíkì mọ́tò ìrànlọ́wọ́ ni àbí èsì ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ni ah, ẹ tó torí pé bọ́tí mi ẹ̀wù mi já àbí ẹ̀kọ́ ni mo sì ní gbàdúrà tó ìrànlọ́wọ́ ni abẹ́sẹ̀ ìrànlọ́wọ́ ìrànlọ́wọ́ ni àmọ́ ní yorùbá rẹ̀ gbogbo eléyìí kèé sọ ìrànlọ́wọ́ táwọn máa fẹ́ sábà tí wàá péde yorùbá pé ẹ dákun bàbá ìrànlọ́wọ́ kan ni abẹ́ béèrè ẹ̀yin náà á béèrè irú ìrànlọ́wọ́ wo kan torí pé ìrànlọ́wọ́ ṣe ké ni alagbalùkù ni ọ̀fẹ́ ah, ah, ìrànlọ́wọ́ <laughs> ìrà sọ owó o àwọn olówó tà á ah, èmi náà ti máa wá láàrin lọ́gbà o. ẹ̀rọ ètò ẹ̀kọ́ bọ̀ sọ̀rọ̀ nítorí tọ́ lọ. ajá pé dáhìí pọ̀ gan ẹtí lọ kì í ṣe bí sẹ́mi lè là. ìlú lọ nítorí ẹni tó àmà ní. ìlú lọ nítorí pé bẹ́ẹ̀ ti jọ́sọ̀ ẹ̀kọ́ tẹ̀bù sọ̀wọ́. níbo níjò láwà sí lọ. níjò láti lọ. bí ẹnìkan pè láti ìlú kan. ó ní ẹ dákun ibi táwọn wà ibẹ̀ làwọn boko haram ti ṣọ̀tẹ̀ òun fẹ́ wá kó wáyé òun ọmọ bó wọ́n wá kó wálé torí pé ìgbà tó wálé máa wá dánilẹ́kọ̀ọ́ ẹ dákun <laughs> ṣé ìdánilẹ́kọ̀ọ́ wá sọ̀rọ̀ náà àbí torí ọ̀ ọ̀ páyọ̀ lọ irọ́ lásán bẹ́ẹ̀ bá fi léèrè tó sáǹfà nínú ìdánilẹ́kọ̀ọ́ náà kò sí ìkàkà lórí ẹ̀ torí pé abúmu àti rówó ní ìdánilẹ́kọ̀ọ́ ti lọ túmọ̀ sí pé táwa máa bára wa ṣe ń turọ ọlọ́ọ̀bì kò bẹ́ẹ̀ sí kódà ló mi ò sọ fún ìyàwó ẹ mi ò sọ fún ike baba alágbádá gbogbo ojoojúmọ́ magiribo magiribo ẹ lè lọ dánilẹ́kọ̀ọ́ ẹ lè lọ dánilẹ́kọ̀ọ́ kí lẹ ti rí gbà níbi ìdánilẹ́kọ̀ọ́ <laughs> ah mo gbàgbọ́ yẹn mo ń sẹ́wọ́n mọ́ ọ́n tó fẹ́ mo ń sẹ́wọ́n tó fẹ́ mo ń sẹ́wọ́n tó fẹ́ mo ń sẹ́wọ́n tó fẹ́ mo ń sẹ́wọ́n tó fẹ́ ẹ̀yin ó dàbí búrẹ́dì subhanallah alazim báwo yẹn ti wọ́n wọ́n kẹsì fún kankan irọ́ burúkú lé ayé àjẹ búrẹ́dì àmọ́mí ọ̀fẹ́ ẹ̀ àjẹ kékeré ni ẹ̀ ẹni tó tó gbé búrẹ́dì àtọ́mí ọ̀rẹ́ rẹ lọ àmẹ́sìn ọ̀bọ̀ ọ̀lọ́ ìgbà tó bá ìtọ́jú ọlọ́ ẹ̀sìn tọ́lọ́ ọ̀bì ọ̀lẹ́rì ẹ pàrọ̀lọ́sájà tẹ̀jọ́ rìn onílọ́ onílọ́sà onílọ́lẹ́ pé àmì kẹfẹ́ bí wọ́n láyé ó ti mẹ́wàá olómú mi lọ bí tí mo ti máa gbọ́rọ̀ lọ tí gbèsè ayé mi fi ní tìmọ́ sẹ́nu ayé ọ̀la wa sọ. èyí ọmọ kì í ṣe pé ríran lọ sí sùkúlù èyí ìyàwó kì í ṣe pé pààrọ̀ aṣọ sí lọ́rùn ṣé kí ọmọ náà jẹ́ ìwọ́n mi ni. bí ọ̀rẹ́ kan bá gbẹ̀yìn fún ìyàlẹ̀. nítorí ìgbésí ayé àǹfààní làwọn èèyàn máa ọ̀pá ọ̀lọ́ kó ẹlòmíì ọmọ anyi ẹlòmíì lòdì tí wọn ní wọn tó sèkú ṣe ọmọ pé bíríkìlìyà lèmi náà agbọ́ pàǹjọ́ ń pàdé mọ́tíláṣí ṣe mo sì fi tó lè foundation tí kò kéésì mi lọ ẹ̀ kó kù ní ọba máa mú ọlọ́dà torí pé àǹfààní ilé ayé làwọn máa wò àwọn ewo nítorí wà lọ́dọ̀ ọlọ́run ọ̀fẹ́ lẹ́dàá wa torí àwọn níta bá fẹ́ mọ́ ẹnìkan lọ́rẹ̀ẹ́ torí tọ́lọ́ ní ká ti mú lọ́rẹ̀ ẹ wàá ní kòkò bọ́jà àǹfààní ilé ayé náà ọlọ́ọ̀lẹ̀ mú wa àǹfààní sàkúyàmà kò ní sọnù torí ẹ tọ́fì rahmani fẹjàl mẹtọ ààkì wọn ni torí tọ́lọ́ ní kẹsì mọ́rẹ̀ yín Ibn Abbas radiyallahu anhuma ayé ti bàjẹ́ ti pẹ́ ó ní láti ayé tiwa sẹ́mi pé one thousand four hundred years ago ó ní láti ayé tiwa ló ti jẹ́ pé àwọn èèyàn bára wọn sọ̀rọ̀ ìtura ọlọ́mà èèyàn díẹ̀ ní bára wọn sọ̀rọ̀ ìtura ọlọ́ ẹ dákun láti ayé gbà irú ẹ̀ ló ti jẹ́ pé lónìí tá a bára wọn sí ń bára wọn sí ń tura ọlọ́ à èèyàn kàtà ara sí wọn èèyàn kàtà ara sí wọn irú rẹ̀ ní máa bẹ irú rẹ̀ ní máa sẹ́kù a ti sọ̀rọ̀ kárí nípa ọ̀kan nínú àwọn aṣíwájú rere wọn ló ti kú tipẹ́tipẹ́tipẹ́tipẹ́ ṣùgbọ́n ẹni tán jọ ń sọ̀rọ̀ ẹni torí ọlọ́run títí tó náà fi kú kúrò láyé ní nítorí lọ́gbọ̀n ọdún ìsì tó máa wá bí àwọn ọmọ rẹ̀ wò àwọn fámìlì rẹ̀ tó fi ilẹ̀ pé sẹ́ẹ̀ bùkátà kankan kí n bá yín mú wa à ọ̀rẹ́ mi ò jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ mi ò jẹ́ bẹ́ẹ̀ nítorí pé wọ́n jọ ń sọ̀rọ̀ ẹni torí ọlọ́run tó bá kọ́ rẹ̀ lé ayé ni ẹni tó ń sọ̀rọ̀ rẹ̀ ju ọ̀rẹ́ yẹn ò ní dá pẹ̀lú kọ́rẹ́ rẹ̀ mọ ọ̀rẹ́ mi ma tara rẹ̀ rántí ọ̀rẹ́ mi mọ̀lẹ́bí ọ̀rẹ́ mi ma tara rẹ̀ rántí ọ̀rẹ́ mi tó gbogbo tí mo máa ṣe sọ̀rọ̀ mi dáadáa ìní dáwọ́ rẹ̀ tó ń torí kọ́rẹ́ mi ti kú torí pé tí bá kú ìyàgá náà ni ó kù fún sì jẹ́ pé látàrí ẹni nǹkan yàtọ̀ sí tọ́ba jẹ́ pé nǹkan lé ayé lásán lọ́pàá wa kù ó ń ti kú ó ti kú nù kódà bá ọmọ rẹ yọ títí yàn tí ń kú ọmọ alágbájá obìnrin ọlọ́run kò ní ti bàbá yìí wọ́n tún gba bíi máa torí pé ntọ́pẹ́ mi àti bàbá rẹ kọ̀ ó ti parí àmọ́ tọ́ba ké torí tọ́ náà ni ọ̀rẹ́ yẹn ìtàn láéláé so ẹ sì máa rí àwọn bàbá wa náà àwọn màmá wa tọ́ba lọ́ọ̀rẹ́ kàtọ́ pé torí tọ́ náà wọ́n ṣe jọ ṣe wàláì lẹ́yìn ikú bàbá wa lẹ́yìn ikú ìyá wa ẹ̀ríkílẹ̀ kan láàrin irú bàbá màmá wọ́n mọ̀ pè wa. ọmọ ọ̀rẹ́ mi báwo ni ṣé gbogbo nǹkan lọ dáadáa ẹ̀yin lọ́ọ́ ẹ̀ríkílẹ̀ kan láàrin ẹ̀ máa pè wá. ọ̀rẹ́ bàbá mi mo ní kékeré ni ẹkùjọ mẹ́ta náà yóò ṣe lágbàá láǹfààní. pé àwọn bàbá wa ọ̀rẹ́ wọn ọ̀rẹ́ kíni ọ̀rẹ́ torí kò sí tàbí ṣùgbọ́n sẹ́nìkan bá ti kú nu ọ̀rẹ́ nǹkan mi. ọ̀dájú ara wọn àmì pé à ń gbẹ́sìn yìí à ń sì ń lò òun náà kí á ṣe àtúnyẹ̀wò àwọn ẹni táwa ń bá sọ̀rọ̀ ní gbogbo àwọn ọ̀rẹ́ wa ká jẹ́ ọjẹ́ torí tọ́lọ̀ ìdùnnú ńlá ni pé èmi pẹ̀lú rẹ àjọ ń pàdé ojoojúmọ́ níbi tá à ń ti gbọ́ ọ̀rọ̀ náà ẹni tó yẹ kó mú lọ́rẹ̀ ni àjọ wà níbi tá a ti ń gbọ́ nípa àlànà anábì wa Muhammad sallallahu alaihi wasallam ẹni tó yẹ kó mú lọ́rẹ̀ ni ò ní ma rírì irú wọn ó di tọ́tí dáadáa bá dé sí ọ ó di tọ́tí aburú bá ṣẹlẹ̀ sí ọ wọ́n àdáadáa tó dé sí pé àwọn gangan ló ṣẹlẹ̀ àdáa tó ṣẹlẹ̀ sí ọ wọ́n máa wọ gangan ló ṣẹlẹ̀ sí ṣe tí wọ́n pè lọ́mọ ìyá lódodo àmọ́ tó bá jẹ́ pé ọ̀rẹ́ tá à ń jọ ṣe ọ̀rẹ́ tí ò ní túmọ̀ ní ọ̀rẹ́ pé à ń jọ ń ṣiṣẹ́ àwọn ẹni tí ń ta pápú iná lọ̀rẹ́ wa à ń jọ ń ṣiṣẹ́ akóyọyọ lọ́sọ̀ádọ̀ rẹ̀ à ń jọ ń fashion designer láti jọ ń ṣe à ń jọ ń ṣiṣẹ́ shoemaker láti dọ̀rẹ́ poultry farmers láti dọ̀rẹ́ taxi drivers láti dọ̀rẹ́ àwọn ọ̀málé àwọn ọ̀kánlé tíjà association àwọn ẹni tọ́jọ́ pé wọ́n ní tipa tí wọ́n fi ń pé pẹ̀ association àwọn tó ní tírélà ti ń kẹ́rù ńlọ́ba gbọ́dọ̀ à ọ̀rẹ́ òfò lásán ọ̀rẹ́ lásán lásán tí ò wúlò tó gbélé àìmọye wọ́n mọ ọ̀fẹ́ rẹ̀ kọ́. wọ́n mú ọtí wa hù wọ́n gbé nítorí gbogbo ńdọ́ máa ń ṣe ìwọ náà ní lè gbẹ̀yìn sìn rẹ mu sìn rẹ mu wọn náà bá wọn ni orúkọ pípájọ́ máa ṣe náà fi máa bẹ̀rẹ̀ irú ọ̀rẹ́ ìtẹ́jọ́ papọ̀ ṣùgbọ́n nígbà tí wọn náà bá ti wọ́ tán tó ti dára ó rí i wọ́n lè sọ pé tí a máa wà o ìyá rẹ̀ kú á sì sòkú ẹ̀ gbogbo ẹni tó bá jẹ́ mẹ́mbà aṣọ báyìí láàmú aṣọ ẹgbẹ́jọdá táàbì sòkú ya chairman tó nítorí di eléyìí báyìí oníkálukú gbọ́dọ̀ má lọ wọn náà wá bá wọn má sòkú màálù márùn lẹ́gbẹ́ ọ̀pá àwa láti dáwọ́ ẹ̀ mùsùlùmí nìwọ o àrò ìgbẹ́nu Islam àìsòkú o ambos bọ́sí pa àmọ́ apá ehoro àbí màálù wọ́n tún á lọ pa màálù wọ́n tún sọ pé a lè pa màálù sáma wá wọ àwọn èèyàn ara àwọn ọmú àwọn náà wà ń jọ́nà ṣé táwùtù ní káwọn ọ̀rọ̀ àlẹ́ àbí ọ̀nà rẹ́pù àbá ọ̀nà òtún dáwọ́ rẹ̀ ẹ̀ tún kó gbogbo o nítorí kọ́ má di pé ṣọ́ọ̀pù òkú yẹn wọ́n fi dìímà torí dìímà ni máa tọ wọn wá sí ṣọ́ọ̀bù lọ́jọ́ sátidé wọn bá lé ọ ṣọ́ọ̀bù wípé gbogbo ń táwọn ṣe ọba àwọn ṣe wọn gbà kọ wájà ìmọ̀ ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ wọn tara bẹ́ẹ̀ wọn fẹ̀sìn wọn sílẹ̀ bẹ́ẹ̀ náà ni gbogbo ọ̀rẹ́ tẹ̀ ń bá jọ ṣe lórí pé àjọ dìde ni àjọ dàgbà ládùúgbò ni àjọ lọ primary kan náà ni ẹnu ẹ̀kọ́ṣẹ́ kan náà ni wọ́n ti jọ fi wá sí láti kéékèèké kìí sọ̀rọ̀ tó ní tòmátọ́ lọ títí tí ọba ti jẹ́ torí Allah nítorí tí ọba ti jẹ́ torí ti Allah wàá padà rí ike ìmúnisíse ìmúnipasẹ̀ tí ọ̀rẹ́ rẹ tí ọmọ fi lọ yọ pọ̀ pípọ̀ torí kí ọ̀pọ̀lọpọ̀ tó ṣìnà tó sọnù náà àtàrà ọ̀rẹ́ ni wọ́n ti máa ṣìnà àtàrà ọ̀rẹ́ ni wọ́n ti máa sọnù wọ́n ní torí pé ọ̀rẹ́ yẹn ò lè máa báyà dé láyé kó nípa òun àkọ́kọ́ abaari lọla palari ẹni tẹ́ ń baari ẹni pé abaari ọmọ la palara yín ẹni lè gba ẹfẹ gbégbé sẹkánì ọ̀rẹ́ wa tí o ti tọ fàdúró báyìí kí ló dé à mẹ́wàá dé òun àti àwọn àwọn dàtúkà láàárọ̀ yìí nítorí ọmọbìnrin yẹn ti ẹsẹ̀ fún mi ó dùn mí gan ọlọ́run máa mi lọ́rùn ni ní kọ́ ní pọ́tì ìgbà bí ìgbà wọn. ọ̀rẹ́ ọ kíta ló ní gbọ́ ní títí ń gbọ́ ìyá tọ́pẹ́ ni. lọ́sọ̀rọ̀ ló fi lé bàbá. orí ibi tẹ́sí tó bá lọ jẹ́ mi ni yọgbà kí lọ́ọ́ bá ti ọ̀rẹ́ wa máa lè ní lè gbogbo àwọn èèyàn ìyá rẹ̀ àgbàgbà rẹ̀ kò tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tẹ̀ láyé ti ń gbà wọ́n bá ní ah, mo ti fagbọn abì kan gọ̀ so ọ ayẹ kí n fi hàn obìnrin yìí lóòótọ́ ọ̀ ń gbá ilé tí ọ̀ ń gbá mi mú èmi ọ̀kọ́ ẹ ọ̀wá ọ̀wá mo fẹ́ délé káàbọ̀ sẹ́gbẹ̀ẹ́ pé àbátọ́ dá bí ọkọ̀ jọ̀ọ́ nítorí tọ́ọ̀rọ̀ àríbí rẹ̀ ìwọ ò lè bá ìwọ náà wàá dìpọ̀ padà sílé kékeré ẹrù rẹ àti tó tóbi náà bí mo ṣe tó ìmà kù tí o sí tí o ṣe kíni mẹ́wù kò sí kíni tí o bá ti sọ̀rọ̀ mẹ́wù má gba iṣẹ́ ẹ̀ oníyà tí o ti yẹ kó mọ̀ pé nǹkan tí ọ̀dà ti mí sí ọ̀kọ̀la lọ́ba ti pé fẹ́rù jáde gbogbo ètò ọba lè fọ yọ sọmọlẹ̀ tó látàrí pé wọ́n dábàá fún ọ náà ni máa tọ́ sọ pé ọ̀rẹ́ mi tọ́mọ tí mo fi bẹ̀rẹ̀ owó wáyé wọ́n ń tẹ̀rọ ẹ̀rọ ọlọ́gbìn ó lè lọ́ọ́ fi bẹ̀rẹ̀ rẹ̀ ó ní tírí mílíọ̀nù náírà torí ní mo ti jẹ gbárùn dán nítorí lórí igbá mi ò one fifty thousand lọ ló máa sọ fún kí tó bá jẹ́ pé ọba fẹ́ẹ́ rìn lóbi ṣe rìn o torí èmi mi ò mi ò jó sí kọ́lọ̀lá kọ́lọ̀lá ọ̀sẹ̀ ń bá káwọn torí ẹ̀ ọkọ̀ ó tẹ̀lé wa hmm, àwọn tó máa yé àwọn tó máa yé tó máa bá a ṣe tọ̀ tá à ń rìn tí gbogbo ẹ̀ fi jọra wọn kó bá ti tẹ̀lé wa lọ́ọ̀dọ̀ ta sọ́ọ̀bù àbọ̀ ní lọ torí gbogbo gbà lọ́mọ láti dára yóò kọ́kọ́ ba gbogbo ẹ̀sìn rẹ̀ jẹ́ wọn náà bá a máa tẹ ọ̀rọ̀ akídà àmọ̀kọ́ lélẹ́yìn three million ó di one fifty thousand ṣé àwọn bàbá rẹ sì ń bẹ tí wọn lè dé wọn bẹ lọ náà bá di pọ pẹsìn rẹ jù kìí sóògùn lẹba àríkọ bẹ̀rẹ̀ sí sóògùn kìí sẹni tí èsì tọlọ yọba fi tọlọ ọbẹ dà wá sílẹ̀ ọ̀rẹ́ ni máa mú ni sórí ibú bàjẹ́ àbájí ọ̀rẹ́ bá ń dá ní máa ń lapa lára èèyàn kọjá sọ ọkọjá pé wọn sóògùn sí ọ bẹ́ẹ̀ni wọn ní jàmbá ti ń bẹ nìkan rìn ọ̀rọ̀ tí wọ́n sọ lásán yóò máa lapa lára yín ọ̀rọ̀ tẹ́ńtẹ́ ń bá rìn bá ń sọ yóò máa lapa lára yín ẹ̀rí pé àwọn obìnrin àwọn obìnrin máa ń sọ́ọ̀dì ọkọ wọn gan ẹ̀ẹ́dọ́gbìnrin bá ti ti gbórí pé wàá yín yí padà níta ìṣe tẹ́lẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní ṣe níta ìmọ̀ ṣe tẹ́lẹ̀ ti pàṣẹ yọ bẹ̀rẹ̀ sí ní torí àwọn da kéèyàn fẹ́ yàwó nítorí pé tọ̀pọ̀lọpọ̀ bá fẹ́ yàwó wọn bá ti sì náà dúbẹ lórí wọn lọ torí ìwà àtìyàwó rẹ ẹ ti dọpọlọ méjì ìgbà tó wà níwọ nìkan ọpọlọ ẹyọkan ni wọ́n sì ní kò sí bó ti tẹlẹ lẹtọ àlè fọpọlọ méjì wọ ẹyọkan ìyàwó rẹ ọbẹ̀rẹ̀ sí fura oníjì sọ̀rọ̀ yọmọ wúdalẹ̀ ń bá rìn ókè òun ọ̀rẹ́ nìkan pẹ̀lú yín sálẹ̀ máa pè tani máa pè yín gbogbo gbà so yóò ti bẹ̀rẹ̀ sí ní fura pé àwọn eléyìí àwọn ló fẹ́ dàgbé ti ayé yín rú látara ti yín wọ́n tún fẹ́ gbàtọ́ lẹ́jẹ̀ torí ẹ̀ bọ́ọ̀lù ẹ̀yin bá ti fẹ́ sọ̀rọ̀ lásán yóò máa lapa lára yín ẹ kan tẹ́gbẹ́ gbogbo gbólóhùn kan bá pè lẹ́nu ìpè kọ́ọ̀kùn ẹ̀yin ti jẹ́ ẹni tí ẹnu rẹ̀ má ẹ tí ẹ máa bá ṣe máa ṣépè àfi ya ọrẹ wọn tẹ́ ẹ bá yà ẹ rí duplicate rẹ̀ tọ́ba sọ̀rọ̀ kadì àwọn tó ti bá fún ẹ mọ wá lọ sọ́dọ̀ àwọn olóyún fún nígbà tí mo tí mo bá wọn pàdé àwọn ẹgbẹ́ ọ̀pọ̀ wọn láti tó ti kọ́kọ́ ń ara ọmọ akó sọ ah, wọn tó yẹ kó wọn sọfọ ọ̀rẹ́ wa wọn ti á máa sọ̀rọ̀ tó wọn bá yẹ wọn eléwọn wọn bá wọn wà lọ fún ma ẹrìkì díẹ̀ díẹ̀ wọn náà bá bẹ̀rẹ̀ ọbẹ yìí níṣẹ́ ọpẹ pé ah, àbọfẹ sọfọ ni ah, ọbẹ sọfọ báwo èyí ti ọwọ́ ọ̀rọ̀ yìí kékeré ayé máa sọ bẹ́ẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ èèyàn náà ti pé. ọ̀rọ̀ bọ́ọ̀lù nǹkan máa sọ lásán kìí pé ẹlẹ́tọ̀ rẹ o. ó rí i wọn náà ń gbà wọn náà bẹ̀rẹ̀ sí í gbà ọ̀rọ̀ burúkú bẹ̀rẹ̀ sí ní jáde lẹ́nu tiẹ̀ náà. tí èèyàn bá gbọ́rọ̀ dáadáa kìí tètè bí ọ̀rọ̀ burúkú. láti ti ń pariwo pé àmọ́ sí mélòó pé àwọn kọ́sítọ́ọ̀mù wọn gba ẹrù rẹ̀ la àbáwọ̀ bàgà ni wọ́n ti gba ẹrù rẹ̀ o lọ́wọ́ adélé ló dorí kodò ló ń ronú ẹnìkan kalọ̀ dọ́dọ̀ àbọ̀ ọ̀daràn kan bẹ́ẹ̀ ti dé ẹ̀ lónà bá ní gbọ́ọ̀bọ̀ yìí kọ́ máa pè kọ́ máa pè lẹ́ẹ̀mẹ́ẹ̀dógún ìtẹ́jú kọ̀ọ̀kan pẹ̀lú gọ́ọ̀lù kódà bẹ́ẹ̀ sálámà ti kà á ti dáhùn àìsíṣe kìnnìkan ní ìjà kìnnìkan kò ṣe kìnnìkan bá a bá wá ṣe kìnnìkan kìnnìkan ṣe kìnnìkan kìnnìkan ń jọ àbá wá àbí ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ ọmọ aráyé lẹ́nu jọ̀rọ̀ dáadáa lọ. eléyìí náà tó a sọ̀kùnrin àná lẹ́gbẹ́ ké bí èsè wa. àtọ́jú orin kùtì yẹn tí wọ́n rọ̀ gbogbo ẹ̀ pọ̀ àwọn ọ̀rọ̀ burúkú àwọn ọ̀rọ̀ rádáadáa tí wọ́n ta ọ̀ wọ́n mọ̀ ọ́ lọ́mọ ọmọdún ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ burúkú alukurani ti mẹ́mi alam nashrah laka sadrak alam nashrah alam nashrah lójúmọ́ so àmọ́ àwọn orí òkun ẹni tí ma wọ́ ọ́ dáadáa tí lóò tún ma dùn ó tún ma wo bó wọn ti lùlù mẹ́ wọn ló tún ma bẹ́ẹ̀ lù. sọ́dọ̀ wọn ní gbogbo ẹni tá à ń bàbá rẹ̀ ọ̀rọ̀ ẹnu rẹ̀ lásán yóò máa lápá lára o. bákan náà wọn ní gbogbo ẹni tá à ń bàbá rẹ̀ àtàwọn yóò lápá lára o ọ̀rẹ́ rẹ ohun lọ̀gá òun ló lówó jù ẹ̀yin márùn ẹ̀ wá ń bá rìn ẹ̀ wá dóde wọ́n gbóúnjẹ fún yín wọ́n tún gbómi sí ẹni tó wá lówó jù lẹ́yìn ń bá rìn tó bá ti wá bomi yọ kàn fọwọ́ sí pé ni ọmọ gbé lọ ẹni ẹ̀yin mẹ́rin yòókù ọwọ́ ọ̀tún yín lẹ́ẹ̀ gbé lọ sẹ́nu ẹni tó ti mi bá ti ń gbà pẹ̀lú ẹ̀ lásìkò tó ń kálukú gbómi lọ́wọ́ ojú ọbẹ̀ rẹ̀ sí ní tìǹ kò bí sọ̀rọ̀ lọ́rọ̀ lórí owó ni kò kéde pẹ́ mi lọ́wọ́ subhanallah ẹni tó tó ti bẹ̀rẹ̀ sí máa tìǹ pé bàbá mọ́nyé lójú dànù pé kíni ọwọ́ tún àbí kíni ò lajú tó ọba dàbí wa bí wà lọ́ba máa tì yọmọ fọwọ́ sì gbé sẹ́mi yọmọ fọwọ́ sì gbé sẹ́mi ẹ̀rí díẹ̀díẹ̀ ni wọn náà bá tó jẹ́ ní dáhùn náà. lọ́nà bàbá fọwọ́ sí pé kí n sẹ́nu tọ́ba tó wà lọ sọ̀rọ̀ pé ọwọ́ tẹ fi bu ọkà àtọ̀bẹ̀ náà lẹ́ fi gbé lẹ́yìn ni náà ẹ̀ lẹ́kùn ni ẹ̀yin náà bá rí ah, mo rízìn rẹ̀ hmm, mo rízìn rẹ̀ owó sì la fi hàn máa fi gbogbo súnlẹ̀ súnlẹ̀ ọwọ́ torí àwọn ọ̀rẹ́ tó ń bá rìn kọ́ àtàtì wọn ni pé kí wọ́n máa lo ọwọ́ sí bẹ́ẹ̀ náà ni bẹ́ẹ̀ lè báyàn rìn kẹ́ ẹ má padà mú wà ìwà yẹn jọra wọn ìwà yẹn padà jọra wọn bẹ́ẹ̀ náà ni ẹni tí ń bá ń bá tó bá rere ní ṣe ẹ̀rí kan yìí náà ń ṣe rere tó bá dá burú inú sí ní sa burú á ń pàkíyèsí wa ká gbìyànjú láti rí pé àwọn ẹni táwọn ọmọ bá nù àwọn ẹni rẹ ni ẹsẹ àwọn ẹni bù ọlọ́run pàṣẹ sí anabi wa Muhammad sallallahu alayhi wa alihi wa tẹ́lẹ̀ nítorí pé bàtí islam bẹ̀rẹ̀ títí dòní àwọn ẹni tó gbárùkù ti islam àwọn mẹ̀kúnnù àwọn aláìní àwọn náà ti anabi wa Muhammad sallallahu alayhi àwọn ni wọ́n súnmọ́ kẹ́bẹ̀ ṣe rí títí dòní ẹ rí i pé àwọn tí wọ́n ṣe Islam ọ̀pọ̀lọpọ̀ aláìní ni àwọn tó ń lọ́lá àwọn tó ń rí jáde kódà bí wọ́n bí mùsùlùmí ẹ rí i pé ọ̀pọ̀lọpọ̀ pa Islam yẹn àwọn abẹnugan nínú àwọn kúrẹ́ yìí wọ́n wá bá nàbẹ̀ wa Muhammad sallallahu alayhi wa sallam tó ń bá ń fẹ́ra wa náà gbàgbọ́ sórí gbogbo àwọn mẹ̀kúnnù àwọn aláìní tó wà ń tòsí rẹ̀ ó lé wọn dànù torí àwọn irú àwọn eléyìí wọn ò lè jẹ́ pé àwọn ni wọ́n ra gbàdí ọ kí ló àwọn máa wá bẹ̀ kójú ọmọ tì wá tọba lè lé wọn dànù àwa àtirú wa àtirú wa àtirú wa àwọn pa wà gbọ̀ngbọ̀ anábì náà sì ti fẹ́ gbà nítorí òwe kan wà lédè lárúbáwá tán ànásù àlẹ́dínì mọ̀lọ́kè ẹ̀sìn tọ́ba àwọn èèyàn bá ń ṣe làwọn mẹ̀kúnnù rẹ̀ ọ̀ máa pàtó ìkàn ilé ìlàbẹnu kan láwùjọ àwọn lọlọlá nínú ìlú tí wọn bá ti lè gba islam èrò tiwa ni kí gbogbo ẹni tó wà láti kálukú náà kọ yọ padà gba islam anabi ti gẹ́gà ọlọ́ọ̀ni kò gbọdọ̀ gbà ọlọ́ọ̀ni wasbir nafsaka ma'a alladhina yad'una rabbahum bilghadati wal 'ashiyyi yuriduna wajha wa la ta'du 'aynaka 'anhum turidu zinata al من أغفلنا قلبه عن ذكرنا واتبع هوى وكان أمره فرطا الله بلد عن سورة الكهف آية كجد لما من هو النبي صلى الله عليه وسلم ما ريا وما يكون ساو ما ريا وعلى ينسى؟ ما قوة وسماء سسور pẹ̀lú wọn fọ́nrán rẹ̀ pẹ̀lú àwọn ẹni tí wọ́n máa ń pe ọlọ́run ọba ẹlẹ́dàá wọn lápẹ̀ mẹ́dúmá àti ní gbogbo ìrọ̀wọ́ tó ti jẹ́ pé ń tán tọrọ lọ́dọ̀ ọlọ́run ń tán ọ̀nà kà ní ojú ọlọ́run mọ́kòtò rẹ̀ kò lọ́dọ̀ àwọn o kí ọ̀nà wa bẹ ẹni tí ń wá nǹkan ọ̀sọ́ lé ayé mọ́ wàá tẹ̀lé àwọn ẹni tá a ti ṣe wọ́n láfọ́nú fọ́ra àti mú ọkàn wọn fọ́nú fọ́ra kúrò níbi àti ìrántí ọlọ́run àwọn ẹni tó gbé fẹ́ẹ́nu wọn lókù tí wọ́n ń tẹ̀ tọrọ wọn wá padà dáburú mọ́ wọn lọ́wọ́ mẹ́jọ jẹ́ pé àwọn ọlọ́run máa tẹ̀lé ọlọ́run pàkíyèsí wa nínú àyà yìí pípé wa nàbì wa Muhammad sallallahu alayhi wa alayhi wa sallam ẹ̀kọ́ tá a kọ́ ọ náà nípa àwọn ẹni rẹ ní kó máa sí àwọn èèyàn dáadáa ní kó mú lọ́rẹ̀ẹ́ àwọn èèyàn dáadáa àwọn ẹni rè yìí àwọn náà làwọn ẹni tó mà nípa ọlọ́ọ̀ àwọn ẹni tó mà nípa ìsìn rẹ̀ ti ń ṣe é àwọn ẹni tó pẹ̀ sí rẹ̀ jù àwọn ẹni tó pè ń kálí ayé ó lè má nù. wọn ò jẹ́ ní ẹ̀yìn nípa tọ́lọ̀ àwọn ẹni kọ́ ọmọ abájú gbogbo gbà yọjọ́ pààrin wọn lọ wà àwọn ni wọ́n wà lọ́sùn àtòsí rẹ̀ àwọn ni kò fi sambálẹ̀gbẹ̀ fúnra rẹ̀ àwa náà lára ẹ̀kọ́ lélẹ́ ìfún wa ẹni tí bá ń ṣe tọ́lọ́ ẹni tí bá ń tẹ̀lé sànẹ́bà Muhammad sallallahu alayhi wa sallam àwọn lọ́yẹ̀ ká máa bá ṣe àwọn ẹni tó jẹ́ pé ẹ̀sìn lọ́jà lọ́dọ̀ tiwọn wọn yìí sẹlẹ́sì àwọn lọ́yẹ̀ ká mú lọ́rẹ̀ gbogbo ń tó wọ àwọn èèyàn láti sọ ipa wọn ẹ wọn máa wí ẹni tó fẹ́ sẹnu kọ́ lára wọn ẹ sẹnu kọ́ ẹ má torí ìsọkúsọ tó máa ń sọ nípa arú wọn kọ́ má jẹ́ pé àwọn ẹ̀ ń bá ti àwọn gangan ní kẹ́ ẹ máa bá ti ẹ pé tọ́ ma bá wà jẹ́ pé àwọn ẹni sẹ́sìn ní bá rìn yóò yí àwọn òbí rẹ̀ náà lẹ́nu bí ó sì máa yí padà tí ó máa yí padà àwọn gbọ́ máa wò wọ́n máa wò ah, kí ló ṣẹlẹ̀ nínú ìgbésí ayé rẹ̀ àwọn tá ń bá rìn ìgbésí ayé rẹ̀ ó yí padà. ìmúra rẹ̀ ó padà ìbẹ̀rù ọlọ́wọ́ wà fún lọ́nà tó ṣe pé òní fún bàbá rẹ̀ màmá rẹ̀ ma ọ̀pọ̀lọpọ̀ dáadáa ni wọ́n máa ká ma lọ́wọ́ yóò máa jìnnà sí gbogbo aburú àtàyídá. àyà yìí nínú rẹ̀ ọlọ́run ti yé wa pé àwọn èèyàn tó wà tó jẹ́ pé wọ́n yìí sì rántí wọ́n yìí sì wọ́n yìí sì wọ́n yé ṣe ṣìyà ọ̀daràn ni wọ́n wọ iye zakat tó bá lówó ọ̀daràn burúkú ni wọ́n tọ́lọ́wọ̀n jámà kankan lójú wọn ẹ má múru wọn lọ́rẹ̀ o ẹ má múru wọn lọ́rẹ̀ o nítorí pé eré kínlájà ń bẹ kùn sí bá ti ń jẹ ní ẹni tí èsì lọ òsì tàbí ṣùgbọ́n pé ìwọ ò lè máa sin lọ́kọ̀ bá sọ̀rọ̀ yìí ọ̀rẹ́ yẹn ò ní pè ẹni tí kì í rántí ọlọ́run ó lè bá sọ̀rọ̀ ẹ̀kọ́ rẹ̀ yẹn ò pèsè nítorí pé nítorí fi síwájú tọ́ka kan yàtọ̀ torí ẹ̀ ó fi hàn wá fáwọn ẹni tí máa tẹ̀lé fẹ́nu àwọn ẹni tí tọ́lọ́run ọba ọ̀dọ́ lójú àwọn ẹni tí kì í nílọ́run kì í ṣe irú wọn lọ́yẹ kẹ́ mú lọ́rẹ̀ o ọlọ́run bá nínú Suratul Ma'idah ayà karùn lé ní ọgọ́ta ọlọ́run ọba tún fi ń yé wa ipi kẹ báwọn olùgbàgbọ́ òdodo ṣe kẹ mú wa lọ́rẹ̀ wọn náà ní tọ́ yẹ yín o ọlọ́run ni wọn máa ń yẹ tawalla Allaha wa rasulahu walladhina amanu fa inna hizballahi humul ghalibun ẹnikẹ́ni tó bá mú Allah lẹ́ni rẹ̀ tó má nàbì sallallahu alaihi wasallam lẹ́ni rẹ̀ tó tó wá mú àwọn olùgbàgbọ́ òdodo lẹ́ni rẹ̀ dájúdájú àwọn ọmọ ẹgbẹ́ ẹni ọlọ́run àwọn náà lẹni tí ó borí àwọn tó bá jẹ́ ọmọ ẹgbẹ́ tọ́lọ́run àwọn ní ó borí ọlọ́run kò sí wa kàn nínú wọn torí ẹ̀ àwọn ọ̀rẹ́ yín ọjọ́ wọn jẹ́ mùsùlùmí kìí ṣe mùsùlùmí ló kọ́ lásán mùsùlùmí gidi mùsùlùmí tí máa sin lọ ọ̀dájú tá a máa ń ṣerú ọ̀rẹ́ bẹ́ẹ̀ á máa kọ̀ nídìí dáadáa. a ní àwọn èèyàn onítò nǹkan nídìí ìbàjẹ́ tó bá jẹ́ ike, àwọn ẹni ọlọ́run àwọn ẹni ọlọ́run lè bá mú lọ́rẹ̀ ọlọ́run lè dá wa fún wa láti jẹ́ ẹni tí wọ́n máa mú àwọn ẹni àná àwọn sọkúsọ àwọn fún wa láti máa mú wọn lè ó fi yé wa nínú ayé àkejì dín ní من سورة الأنعام وإذا رأيت الذين يخوضون في آياتنا فأعرض عنهم حتى يخوضوا في حديث غيره وإما ينسينك الشيطان فلا تقعد بعد الذكرى مع القوم الظالمين الله يلدع ونتوبى لي وإني تسيكي وما فنوس صفصة سيا وآية الله wọ́n máa ń fẹnu wọn warọ́ nípa al-Qur'an ìsọkúsọ wọ́n máa sọ nípa ẹ̀sìn ọlọ́run fa ẹ̀rẹ́ bàánù ọlọ́run ní kọ́ kọ̀yìn sí wọn má sì wà pẹ̀lú wọn jìnnà sí wọn má tara pọ̀ mọ́ lórí ibú hatta yakhudu fi hadithin ghayr má bá wọn sí má tara pọ̀ mọ́ wọn má bá wọn ní àjọsọ̀rọ̀ pọ̀ títí tí wọ́n fi mú ẹnu lé ọ̀rọ̀ mi eléyìí tó yàtọ̀ sí mímà fẹnuwarọ́ nípa àtọ́lọ́ nípa ìsìslám nípa alukur'an nípa anabi wa muhammed sallallahu alayhi wa sallam wa imma yunfiyannaka shaitan ayi maama tásìtọ́ ni bá wàá mú ọgbàgbé àtẹ́tà páyì pé ẹ gbọ́dọ̀ máa bá wọn ọ̀daràn jókòó papọ̀ ẹ gbọ́dọ̀ bá wọn ọ̀daràn tó papọ̀ ẹ gbọ́dọ̀ jẹ́ kí nǹkan kan tẹ̀yìn àtàwọn ọ̀daràn tí ṣètọ́ni bá mú ọ gbàgbé fala taq'ud ba'da dhikra ma'al qawmi adh-dhalimin lẹ́yìn tó bá ti rántí má jókòó pẹ̀lú àwọn alábòsí. ayé àyè fi hàn wá ipa àwọn ẹni bó àwọn ẹni tí ọ̀ka tọ̀nkún kankan àwọn ẹni tí máa fa ayé alukurani ṣe yẹ̀yẹ́ àwọn mùsùlùmí rọ́ tó pé ẹ̀sìn Islam kan fẹ́ tara rẹ̀ sóríire. So òun náà ní kan àwàdàkáwàdà lọ́dọ̀ wọn ọlọ́ni ẹ má bá wọn sí o ẹ má múru wọn lọ́rẹ̀ o nítorí tó bá múru wọn lọ́rẹ̀ kò sí tàbí ṣùgbọ́n ọ̀padà jẹni tí wọ́n ń sá ń pẹ́rẹ́ nítorí pé tó bá ti mú babaláwo lọ́rẹ̀ òun náà sọ fún òun sì ọ́ láǹfààní jọ̀kọ̀ torí pé tó bá sọ pé hàn mo tẹ̀ lọ́rẹ̀ aburúkú kan lọ́yìn aláburúkú o tún ní lárú ẹ̀ mọ́ bọ́ọ̀lù ọ̀rẹ́ wa so yóò ti gbé abẹ yóò sọ ní abẹ láwùjọ o tún lè sọ lábẹ láyà pẹ̀lú gbẹ́rẹ́ tó ń sin fún ọ o tún lárú ẹ̀ mọ́ lágbára lọ́wọ́ àwọn tó láyé ẹgbẹ́ rọ̀ bá ó sì ní lè má mú lè má mú ọ̀daràn. a'udhu billahi minash shaitani rajim tí èèyàn bá ti bá ẹni tí ọ̀ka tọ́ lọ́wọ́ ọba fún sọ̀rọ̀ èyí náà padà dọ̀dà ó lè pé wọ́n rẹ wa mo ṣe nǹkan lẹ́nu tó mẹ́ta yìí mo ti dán wò mo rí pé ó wúlò hmm, ó yẹ kí wọn náà nírú ẹ̀ lọ́wọ́ bàǹtẹ́ là á fi ṣe ọ̀rà bàǹtẹ́ táwọ́ ẹ̀kú lọ́ba máa wá àwọ̀ ẹ̀kú káfa àfa nítorí pọ́ọ̀rẹ́ tó ń bá rìn kọ́ nítorí ṣe nìyẹn bẹ́ẹ̀ ni nítorí pé ẹni tí ò bá ti ka tọ́lọ́ wọn bá kún tó bá ti dẹ́kun lọ ń bá ṣe gbàbí ẹ̀ aburú ti sọ. kí wọn ló ṣe wá àwùjọ wa lónìí tóbi tó ṣe wá náà torí gbogbo àwọn ẹni tẹ́ ẹ bá ṣe wọn ka tọ́lọ́ ń kún kankan wọn bá pè é lè máa mú wọn bá pè é láàfà wọn bá pè é kíní kan wọn gbé wọn kí tuntun lọ́n já máa lọ́dọ̀ àní gbogbo tí wọ́n ṣe tó do gbogbo tí wọ́n ṣe tó fi ní àwọn fẹ́ gbọ́ lọ́wọ́ ayé àwọn wá sọ gbogbo eh, islam kan bójúbójú lọ́pọ̀lọpọ̀ fi ṣe àmọ́ mẹ́rin ló ń bọ̀ sí fún wọn gbogbo ẹ pẹtẹ lomi ọmọ lomi gbẹ mọtẹ wa ń sọ̀rọ̀ tẹ ń sọ kínní kan àwọn bá wa wọn fún wa ní nǹkan tá a fi ń ṣe tá a fi ń àwọn àwọn lè ọba fún ọ nígbà tí ọwọ àti ọpẹ lè má mú lò fún ọ ńpẹ ńpẹ kótó dẹkùn gan ńlọ lórí gbogbo lè má mú babaláwo yẹ ó ń dè báwò ó ń dè mélòó ànábì dì láyé sòtá bá ti ń bẹ ní tí ọ̀ka tọ́lọ́ ń tó kankan rìn tá n bá bá tó bá tó yàrá ní ọ̀rẹ́ ẹ gbàgbé ẹ ẹsìn tiwa ìgbésí ayé wa náà yóò di rádaràda nítorí pé tiẹ̀ ti jóná kí lè ń sábò ṣèkúti yóò dáná sùn. bẹ́ẹ̀ ẹni tó yẹ pé tí wọ́n bá sọ fún kọ́lọ̀ ń sọ báyìí wọ́n gbé ẹ̀dá fún ọ̀rọ̀ alukurani kọ́lọ̀ ń sọ. àná sọ̀rọ̀ one plus one tó fi di two à ń sọ̀rọ̀ owó òun sọ pé kurani tó bá pè lọ́ bá ń bá rìn wọ́n náà padà dibẹ̀. bọ́ pé bọ́kọ̀ ọ padà máa gbé ọ̀rọ̀ ọlọ́ọ̀lẹ́nu sọ pé kíni kíni kíni kíni ṣé alukurani náà gbogbo nǹkan ni Allahu akbar torí irú irú ẹ téèyàn bá ti bá ń sọ wọn máa ń la palára yẹn kódà kò ní bí kò jókòó kó ní òun fẹ́ sọ ọ di báyìí ọwọ́ pọnsa ti ń bá ń rìn yẹ ti bọ tó Ọlọ́run bá ń pàkíyèsí wa ká ṣọ́ra fún wọn ká ṣọ́ra fún wọn ní ìsìn ẹnìkan ó lóun ṣe tẹsí nínú Ramadan gẹ́gẹ́ bí wọ́n ti máa ń ṣe kàn tó bá ti wá káyà débi kan ó sì dọ́ rẹ̀ tiẹ̀ àbí tẹ̀sí rẹ̀ náà lọ́ọ́ máa lọ tó bá ti wá káyà débi kan tó àtìrí kan bẹ́ẹ̀ àtìrí ń ẹ̀sán wẹ̀ ẹ̀yà dìde ẹ lọ́ọ́ bá ní gbowó rẹ̀ kálukú wọn bá máa lọ ń sáfù kọ̀ọ̀kan sáfù kọ̀ọ̀kan sẹ́sìn máa pé yorùbá irú owó táwọn máa fẹ́ náà owó kù wọ́n ti wá kó sẹ́rí àyà yìí ẹ̀ hàn nígbà mọ́kànlélógóje one forty one tẹ̀ bá wá hàn ẹ wàá wá ewé zafaran àti ewé ẹni tí ká ló tó ti máa bọ́ tó ti máa bọ́ bàbá zafaran rẹ̀ tẹ̀lé àbí kíni táwọn máa kà fún tó bá ti wá jẹ́ pé irú rẹ̀ lọ́ máa gbọ́ irú rẹ̀ lọ́ máa gbọ́ wà lọ sọ́dọ̀ ẹlòmíì ó ń túmọ̀ alukur'ani gbogbo tó bá ti kà bá ìpè tọ ọlọ́mọbẹ ẹlẹ́dàá wa nínú àyà yìí ó ń pàkíyèsí wa ká mójú tẹ́sìn ní gidi ká jẹ́ kó nìkan là ń sìn ààfin kankan sorogún pẹ̀lú ẹ̀ torí lẹ́yìn nìkan ló lè jẹ́ àlà àmọ́ tó bá ti jẹ́ tó gbé òtún ti ń da lúrú papọ̀ mọ́ dábà ah, ọ̀nà ọlọ́pàá tó fi sọ́dún pé ah, ṣé kùránì náà sì lépe òkú aláwọ̀ àǹfààní àǹfààní dà máa àbí òye àǹfààní àǹfààní torí pé èyí tó ti ń lọ ó ti lápá lára rẹ̀ ìdí ńtọ́lọ́ wọn bá ń pàkíyèsí wa tẹ̀ ń bá ti ń bá ẹni tó sì nàárín àti màní sábà rọrùn torí yóò ti kókó kókó tí ọlá láì jẹ́ pé wọ́n bá fura ìmọ̀ àti ọba fẹ́ fura sí ó rí i pé bọ́yá àpadà òní rọrùn má ẹnì kan lómi náà sọ pé káì mo padà rí i pé àti lórí ọ̀nà àti sinà a má ti padà sùúrù àti jìnnà ti pẹ́ torí pé o ti gbọ́gbọ́ púpọ̀ o ti gbọ́gbọ́ púpọ̀ o ti gbọ́gbọ́ púpọ̀ o ti pọ̀ jù bóòlù ìwà jáde torí pé ńgbà tó gbọ́ gbọ́kúgbọ̀ kọ́ mọ́ lórí gbọ́gbọ́ ó tún ti tètèkúse ó ti tètèkúse torí pé ìgbọ́kúgbọ̀ á máa mú ni tètèkúse bóòlù ìwà túbà torí ẹ̀ láti pilẹ̀ má mú ẹni bú lọ́rì má jókòó níbi tó gbọ́ gbọ́kúgbọ̀ torí pé tó o bá fi lè mẹ́ni bú lọ́rì yọ bàtì ẹ̀jẹ̀ ni tó bá jókòó níbi tó ti gbọ́ gbọ́kúgbọ̀ kò sí tìṣùpà bọ́ọ̀ fẹ́ bá wọ́n lápá lọ́kàn rẹ̀ náà torí ẹ̀ ó ṣe jẹ́ pé tí ń ṣe lómi tó lọ pé ẹ tìrù tí rúkà bá ń ṣe kí lèèyàn lè ṣe wá ní à nínú súnà wa sọ fún wa pé ká ṣe báyìí báyìí báyìí tá a bá ti ṣàdúrà yìí insha ẹ rí i pé yóò ti yín mú ṣe àdúrà àdúrà tí a lè gbàdúrà tó wá látọ̀dọ̀ ànábì ìwé tó wá látọ̀dọ̀ àlìjánu torí pọ̀pọ̀lọpọ̀ àdúrà táwọn ń fún ọ yẹn àdúrà àlìjánu ni wọ́n ní kọ́ ọmọ pé yá ìlú kọ́ ọmọ pé rọ́kọ̀ yá ìlú kọ́ ọmọ pé àdàbí ìlú náà ni máa kọ́yàn kọ̀kúkọ̀ àlejò wọn wé àdúrà tó wá látọ̀dọ̀ ànábì sallallahu kọ́dà mí ẹni tí bá ti ń béèrè tẹ́ máa gbé à àdúrà náà lẹ́ẹ̀ máa ṣe yọ̀ọ́ gbà àdúrà àdúrà ń ṣe. ẹ̀yin àdúrà àdúrà wò lẹ́yìn sí torí àdúrà sẹ́yìn sí àdúrà tó lè gbé ni àdúrà sẹ́yìn sí. ẹ ń pè nǹkan mí sí Allah ẹ wá fẹ́ kí Allah wò sí nǹkan fún yín ọ̀dájú pé yín yóò kù. tó eléyìí túmọ̀ sí bá bọ́ fẹ́ bọ́ wọn náà padà dọ̀tọ̀ ọlọ́ọ̀dà ọlọ́run wa ó tún kọ̀ fún wa láti jẹ́ pé gbogbo ẹni tọ́lọ̀ ti bínú sí là ń bá sọ̀rọ̀ àwọn ẹni tọ́lọ̀ ti bínú sínú àwọn èèyàn ẹ sọ́ra fún wọn. ọlọ́ni yá ayyuhal ladhina amanu la tatawallaw qawman قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور من سورة الممتحنة ọlọ́ni ẹ̀yin olùgbàgbọ́ òdodo àwọn ẹni tó lọ́wọ́ bá ti bínú sí ẹ méjì ọjọ́ pé àwọn ẹmu léèyàn yín àwọn ẹni tó lọ́wọ́ ti sọ̀rọ̀ dínú nípa àgbẹ̀ǹdẹ̀ àkùyàmà wọ́n mọ̀ pé àwọn òní bá rere pé lọ́dọ̀ ọlọ́ ẹ méjì ọjọ́ pé wọn lẹ́ ń bá sọ̀rọ̀ ẹni tó ti pé sẹ́mi àti sọ̀rọ̀ pé ah ikú mẹ́wọ́ ẹ̀rù títẹ̀ ń pè mí kó lọ́rọ́ wọ́n di àtijọ́ gbèǹdé kọ́lọ́ ń sànù wa. wọ́n wọ́n wọ́n má sọ àgbàgbọ́ ọ̀run pé ayé ayé ọ̀rọ̀ àjẹ́. ẹ ẹ má múru wọn lọ́rẹ̀ ẹ má múru wọn lọ́rẹ̀ nítorí gẹ́gẹ́ bí àfojúsùn tiẹ̀ kò ju ayé yìí lọ. gbogbo lórí àti ntẹ́lẹ́ gbogbo ẹ̀ ayé yìí náà kò ní nǹkan kan tí ń fẹ́ fọ́ọ̀mù ẹ má jọ jẹ́ pé irú wọn lè bá dùn. kódà yìí kò máa da aláta pé ayé lòun fẹ́ jẹ́ ń tòun kò sí ń tọ́kọ̀ ń pẹ̀lú ọ̀rọ̀ ẹ má mú irú wọn lọ́rẹ̀ẹ́ o nítorí pé gbogbo ẹni tó bá ti jẹ́ pé àfojúsùn rẹ̀ láyé yìí lásán kò sí tó lè ṣe láti ra irú wọn lẹ́gbọ́n wípé ọlọ́pàá yàn nítorí kó lè ráyé gbé ó mú ẹ̀yà rẹ̀ yàn lẹ́yìn ìgbà tó pa tán fún lílo kóun lè ráyé gbé ó mú ọmọ rẹ̀ ó fi sẹ́tó lórí kóun lè ráyé gbé kóun lówó ẹni tó ṣe é gbé ó lè ráyé gbé kọ̀kọ̀ láti bá sọ́mọ́lá kejì jẹ́ ẹ má jẹ́ ọjọ́ pé wọn lẹ́ bá fi hàn nítorí pé tẹ́ ẹ bá bá irú wọn sí kò sí tàbí ṣùgbọ́n ẹ̀yin náà padà di irú wọn náà tẹ́ bá báyà kan sọ̀rọ̀ tó jẹ́ pé gbogbo ọ̀rọ̀ rẹ̀ pátápátá lórí ọ̀rọ̀ ilé ayé náà à ọ̀rẹ́ wa irú mọ́tò wo ló wù láti gùn láyé ìkó tó kú ó ní à sábà tí rí kan máa gbogbo mọ́tò lọ́dọ̀ ti ní ọmọlanke náà mọ́tò wò láyé màtí ọmọlanke kò sí gbogbo mọ́tò láyé ọmọlanke ìyàtọ̀ rẹ̀ àtọmọlanke ó náà ní kí wọ́n ti dáyà mẹ́rin fún un ọmọlanke sì ní táyà mélòó táyà méjì ìyàtọ̀ míì onípọ̀ ọmọlanke wọn kọ́ àti bàbà kankan lé lórí mọ́tò ńkọ́ wọ́n ti pẹ́pẹ́ wọ́n ti tó lórí ọmọlanke gbogbo mọ́tò tó wọ́n kàn lè ṣe mú eléyìí wọ́n dàbí ti mọ́ ọ̀ni eléyìí gẹ́gẹ́ bí imú ẹkùn tó ń táwọn fi wá jẹ nù tó wọ́n sọ pé ah rọ́ọ̀bù rẹ̀ òun ti kù

àbí òyìnbó tí náírà kọ̀ọ̀kọ́ fún ẹ di bílíọ̀n tó fi máa gbọ́ ọ́dọ̀ rẹ̀. ìrìn bẹ lẹ́sẹ̀ bàbá alájọ ó tún akọ̀tọ̀ ẹ̀kọ́ dé tẹ̀mọ̀pẹ́ nítorí kọ́ ọkọ̀ dé tiẹ̀ ó ní ìtẹ́kẹ̀ẹ́ ti ń ṣe lábẹ́nu nù sọ̀rọ̀ àfúnrọ̀ rẹ̀ sọ̀rọ̀ àfúnrọ̀ rẹ̀ ẹ ìwádìí ti fi hàn bí ọ̀pọ̀lọpọ̀ àwọn páìtọ̀ páìtọ̀ wọ́n dábàá lù tara wọn ní Nàìjíríà bíi tọ́ba ń sọ̀rọ̀ the richest people àbí the richest pastor in the world àwọn nàìjíríà gan wọn ti nọ́mbà tó pọ̀ pastor mi ti ní tó private jet mẹ́ta tọ́ba ń sọ yìí sọ́nà private jet kọ̀ọ̀kan billions of naira it's a million b billion of naira wọn náà sọ pé ìwọ gẹ́gẹ́ bí imam ọ jẹ́ imam àkọ́kọ́ tó ra double private jet títí next coming November ẹ wá rò pé imam ẹ ń lọ ra ìwà wá fún wa láti Mina láti wá dalẹ̀ ìfá ẹwà mélòó lẹ́wà á rà mo rò pé yé kéésì tó sẹ́yìn nìkan lẹ́ ń kó wọlé yìí ẹwà mélòó lẹ́wà tó bá di bílíọ̀n ó ní ẹjọ́ kó bẹ́ẹ̀ ó ti rí nákàlí kan nákàlí náà á di bílíọ̀n irú rẹ̀ lọ́n bá rìn nítorí dájú ni pé wọn náà padà dìde torí ẹ̀ ká kíyè sára ó lè gẹ́gẹ́ bí lè máàmù tó mú pásítọ̀ lọ́rẹ̀ yọ padà sọ mọ́sálásí di sọ́ọ̀sì kò sí tàbí ṣùgbọ́n torí yọ padà máa wò yín yọ máa wò yín pé irú bí wọ́n ti lówó tó yìí tó bá pé dá mẹ́wàá mẹ́wàá lọ máa wá lọ́sọ̀ọ̀sẹ̀ yọ sá ní ìdíje àbẹ́ ẹ̀kọ́ ẹ̀yin òwò táwọn sọ́ọ̀sẹ̀ ti sàpèjúwe irú àwọn tó bá ti mú pásítọ̀ lọ́rẹ̀ ẹ̀ rí i pé àpèjúwe chọ́ọ̀tì náà máa ń bá dojúmọ́ àwọn àgbọn wọn ní ẹja náà wọ́n dàbí ẹnìkan ó ní kí ni àkáǹtì mọ́sálásí ọjà ẹ máa sọ pé ń pa five thousand gbogbo ọjọ́ júmọ́ ẹ pàkàtì òkè lẹ́yìn nípa mùtíìsì ẹgbọ́rọ̀ èwo lọ́jọ́ra èwo lọ́jọ́ra torí ẹ̀rọ bá ti mú lẹ́kọ̀ọ́ lẹ́mù àyè àwọn ọmọ àwọn àkójú ẹ̀fọ́ máa mú wa mọ́sálásí nù. wọn máa sọ báwa náà máa dáadáa mẹ́wàá kí ló burú gan dáwọn máa dáadáa mẹ́wàá kí ló burú bẹ́ẹ̀ ń bọ̀ láwọn èsì rí ìdá mẹ́wàá ti sọ́ọ̀sì bówó ti. sọ nítorí tí èèyàn bá ti jìnnà sẹ́sìn tó ẹ pé àwọn ẹni tí ò sẹ̀sìn lọ́ máa ń bá rìn ó rí i pé wọn náà bẹ̀rẹ̀ sí ní kọ́ wa ọ̀rọ̀ wọn náà máa sọ ìwà wọn náà máa wù torí ẹ ẹni tọ́lọ́ ti bínú sí ẹ má mú lọ́rẹ̀ sunna nabi محمد صلى الله عليه وآله وسلم. sunna في هوا wá fáwọn دا dáadáa àpèjúwe wọn ni kíni ọ̀rẹ́ burúkú kí ni àpèjúwe jẹ sísẹ́ mọ̀ pé anabi wa sallallahu alayhi wa sallam ọlọ́wọ́n bá fún lẹ́bùn kan ó ní òtítú jawami alkalim. ọlọ́run fún mi ní ọ̀rọ̀ tó kúrú ní gbólóhùn títúmọ̀ rẹ̀ máa wá pọ̀ rẹ̀gẹ̀dẹ̀ gbogbo sọ bọ̀ látàárọ̀ dábàá ayé alukur'ani tá a fi ń kín lẹ́yìn anabi sallallahu alaihi wasallam wa fi hàn wá nígbà gbogbo nígbà ayé àtọ́ka sí nípa ọ̀rẹ́ dáadáa bá a ọwọ́nú àdébì anabi sallallahu alayhi wa sallam abu musa al-ash'ari ọlọgba àdébì wa ó ní innama mathalul jalis as-salih wal كحامل المسك su ka hamil al-miski wa nafikh al-qiyya àpèjúwe a lè fi wé nǹkan míì ju ẹni tí ń gbé lọ́fíńdà ká àti tẹni tí ń fi ẹ̀wìrì lọ. àpèjúwe ọ̀rẹ́ dáadáa àtọ̀rẹ́ burúkú ó dàbí àpèjúwe ẹni tí ń gbé lọ́fíńdà ká àti tẹni tí fi ẹ̀wìrì. bóòlù ti jẹ́ anábìíní fàhámìlì mẹ́sì. ẹni tí ń blọ́kìn dà káńtì ẹ̀ ìmà ayọ̀ ẹ̀díyàkà nínú gbogbo ọ nínú lítà tó ń gbé ká wọ́n ìmà àtàbíyà àmìn tí ọba bọ̀ ó ṣeé ṣe kí náà rà lọ́wọ́ rẹ̀ nínú yìí àbí kò bákan mẹ́ta ni èèyàn lè pàdánù ọ̀kan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí lọ́dọ̀ ẹni tí ń gbé lọ́fíńdà ká ẹ̀rí pé àwọn tó máa ń kiri lọ́fíńdà kọ̀ wọ́pọ̀ ńlẹ̀ àti ilẹ̀ Yorùbá ọ̀pọ̀ ọ̀pọ̀ dáadáa lókè ọ̀yà wọ́n máa ń kiri lọ́fíńdà ká sẹ́ni tí ọba fẹ́ rà yóò gbé àpamọ́wọ́ rẹ̀ lọ wọ́n tún lọ́fíńdà oríṣiríṣi sí tó bá ti wá débi tẹ́ péjọ sí pítọ̀ èwo lẹ́ràn ń bẹ̀ tẹ́lá ti ní à èwo lélẹ́yìí èwo lélẹ́yìí yóò ti sí yóò ti fi tọ́ yín lọ́wọ́ àbí kó fi sí yín ẹ̀yin náà gbọ́ bó ti rìn ẹ gbọ́ ti dùn torí ẹ̀ ń ti ń gbé lọ́fíńdà ga nínú kúpù ọ̀ tẹ́ ikú ti bù ọ bẹ́ẹ̀ náà ní nílẹ̀ lára wa tó bá wọ ó ti máa sọ ya hajj ya hajj lọ́fíńdà ẹ̀dá lọ́fíńdà ẹ̀dá kí ni fẹ́ sáwó jọ̀wọ́ rẹ̀ wọ́n ti kí yẹn ti kí rẹ̀ bọ́ wọ́n tọ́ sí ọ lójú ọwọ́ wọn náà tó rẹ̀ ti fún ọ ó fún ọ ní àbí wọn náà sọ pé bí mo ti ń wọn náà rà lọ́dọ̀ wọn náà ti ẹ̀rọ owó tó fi rà ó gbóòórùn tó dáa lọ́dọ̀ rẹ̀ torí òun lọ fi ń dàda púpọ̀ jàmá torí ẹ̀la nàbì sallallahu alaihi wasallam sọ fún nínú tọ́lọ̀ ń fìfẹ́ rẹ̀ sí lọ́kàn nínú ilé ayé yìí òun náà ní lọ́fíńdà ṣùgbọ́n agbẹ̀dẹ ní ti ẹ̀wẹ̀ àbá anabi sallallahu alaihi wasallam ní agbẹ̀dẹ ń tiẹ̀ imma an yuhriqa thiyaba ó lè ju aṣọ yìí iná nìyà ó bí tó ń fi ẹwù ní fi ẹwù nìyẹn ẹ̀dá náà ọ̀dà náà ọkọ̀ bọ́ọ̀lù aṣọ rẹ ni ọgbà táàmù. ṣé tásọ bá lu dáadáa lélẹ́yìn ètè ńtọ́jà torí ọ̀rẹ́ burúkú ó lè ba tiẹ̀ jẹ́ kò tí ẹ̀ lu aṣọ rẹ wọ́n fi ẹwù ni wọ́n fi ẹwù ni wọ́n náà jókòó tù wa imma an tajida minhu rihan khabitha ọgbọrun burúkú lọ́dọ̀ rẹ̀ alimami bukhari àti muslim ló gbà wá. táwọn fi lẹ́yìn bá lọ sábẹ̀dẹ èèyàn sọ́ra èèyàn jẹ́ kí ní ojú èèyàn lásán àmọ́ tó bá ti yọ síbòmí àwọn èèyàn gan ò nídìí kan sọ pé ibi tí mò ń ti mọ̀ ni ó ní agbẹ̀dẹ ló ti mọ̀ òórùn rẹ̀ ó ti hàn ara rẹ̀ tó ọ̀rẹ́ dáadáa nínú kọjá pé ọta ìwà tó dáa fún ọ ó bọ̀ ọ́ níwà tọ́da àbọ̀ tà fún ọ àbí ìwọ ló tiẹ̀ rí ìwà lọ́dọ̀ rẹ̀ o ìwà tọ́da lọ́dọ̀ rẹ̀ kò bọ́ kò ríra àmọ́ o ìwà lọ́dọ̀ rẹ̀ ọ̀rẹ́ burúkú yọ dájú ọ nísìnyí wọ́n mú kọjá wọ́n mú àwọn èèyàn wá ní ó lè jẹ́ fún ọjọ́ lọ́pẹ́rẹ́sàn láì jẹ́sẹ̀ abẹ wọ́n bá wálé wọ́n bá palẹ̀ wọn dànù. àti ilé lọ́jọ́ kẹ̀kẹ́ bá tẹ́ wọ́n bá pẹ́ kótó wọ́n ti kó nǹkan bò lórí kó nsọ́. ó fi náà ju ọ̀nà ṣé yorùbá náà sọ pé ti máa ń bẹ́lẹ́ dẹ̀rín yóò kúkú jẹ̀gẹ̀ ọ̀dà kò tiẹ̀ dájú ọ ọgbọ̀n burúkú lára rẹ̀ gbọ́dọ̀ sí yọ ọlọ́ọ̀kan wá ní kíni. àwọn ọ̀rẹ́ olè olè ikú rẹ̀ ń bá rìn ẹ̀rí pé ọmọ ta àwọn sáǹpù yẹn lórí ìdílé oníkálukú wa ló fẹ́ dáadáa nípa òun ìsẹ́ni tí ń fẹ́ kí wọ́n sọ àyíká nípa òun sọtí ọba ń fẹ́ dáadáa ni wọ́n sọ nípa rẹ̀ ọgbọ́dọ̀ gbìyànjú láti rí i pé máa bá àwọn ọmọ báwọn ẹni búde ó mẹ́ni bú lọ́rẹ̀ ẹ̀rí gbé ọ̀rẹ́ òun náà lọ sọ ọ̀rẹ́ rẹ̀ lóko ni látàrí wípé wọ́n máa ń sọ̀rọ̀ nípa abáyé ṣe le tó àti báwọn abatẹnijẹ́ ti ṣe pọ̀ nínú rẹ̀ tó òun á wá sọ kọ̀fẹ́ ká ìdá ó ṣeun kọ̀fẹ́ ká burú ó ṣeun ọ̀rẹ́ rẹ̀ ní wàá sọ fún pé wọ́n sọ àṣírí kan fún tó máa lọ àṣírí yẹn fún dandandandan ó gbọ́dọ̀ darapọ̀ máa wọn nítorí kó nù lè ba àmọ́ fi táwọn fi ń sagbára sagbára irun táwọn ní láǹfààní ìṣọ́ àti ààbò kó lè bàjẹ́ tiẹ̀ bọ́ọ̀lù yóò ti sọ wọn náà dológbò nínú lọ́ba dọmọlẹ́gbẹ́ awo ni wọn náà bá di adáhùn sí lọ́wọ́ náà bá dẹni tí ń nálé olóògùn lọ́wọ́ na bá dẹni tó ṣe pé ó ń di hamara káàkiri ó tó fi Islam sílẹ̀ ní rọrùn nítorí káyé ọmọ mu ọ kápá ọ̀tọ̀ ọmọ ká ọ kọ́rọ̀ ló lè bá pati níwájú gbogbo ẹni tí bá ń lépa eléyìí tọpọlọpọ fi sí náà tó bá dé fáwọn èèyàn máa jẹ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ tó wà nínú ẹgbẹ́ burúkú ọ̀pọ̀lọpọ̀ tí ń ṣe ń tọ́ yọni kúrò ní Islam ǹjẹ́ kíyèsí onílẹ̀kọ́ rẹ̀ ló tì wọ́n débẹ̀ bẹ́ẹ̀ náà ni ọ̀rẹ́ ìlọsọ̀rẹ́ dẹni tí ń jẹ wéèlì lọ́pọ̀lọpọ̀ ó ti fi wọn bọ owó ó ti fi bẹ̀rẹ̀ owó rẹ̀ ó sì ń tà ọ̀rà ọlọ́mọba abálùbáríkà sí ṣùgbọ́n rẹ̀ sọ fún báwo wà nù ẹgbẹ́ alájẹsẹ́kù kan tó bá gbowó alájẹsẹ́kù tó bá fi kún owó rẹ̀ igbá rẹ̀ ó tún rú gbọ́gbọ́ sí rírí ṣe rẹ̀ ó tún lọ síwájú ọ̀rẹ́ gbé wọ ẹgbẹ́ alájẹsẹ́kù ó náà lọ yáwó tó lélẹ̀ nù ọkọ̀yà sọ́ọ̀dọ̀ ẹni tọ́lọ̀ wọn bá làánà nítorí pé ẹnitọ́ gbowó sí àtẹnudọ́ fúnyà àtẹnudọ́ kọ́ àtẹnudọ́ bá wọn jẹ́rìí sí ọlọ́wọ́n bọ́ làánà gbogbo wọn nínú àdìsá nàbì Muhammad sallallahu alayhi wa sallam ó ní gbogbo wọn dọ́gba ọ̀rẹ́ ló máa mú ìlọkọrùn bọ́ gbèsè báńkì téèyàn fi dání sí báńkì ńlẹ́ka àṣírí ẹ̀ ti bò wọ́n wá gbé ọ jáde nínú àwọn ìwé ìròyìn the nation daily sun gbogbo ẹ̀ ó kọ ọ̀rẹ́ ọ jáde ń bẹ̀ ló kọ ọkọ jẹ àwọn lówó àwọn sì fẹ́ lulẹ̀ rẹ tó fi dúró ní gbàǹjo àwọn èèyàn bá màsírì rẹ tẹ́lẹ̀ ọ padà wá dẹni tí gbogbo èèyàn ń kọ̀rọ̀ rẹ tí wọ́n fi ń ta yín ọ̀rẹ́ ó náà ló ti ọ̀rẹ́ lọ síbi à ń sóògùn owó. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀dẹ́rì tí wọ́n máa tó gbowó orí bú yẹn ọ̀rẹ́ náà ló tí ọ̀pọ̀lọpọ̀ lọ́bẹ̀ nítorí pé ọ̀rẹ́ ó lè má ti ṣe fúnra ara rẹ̀ rí o àmọ́ kó ti gbọ́ nípa àwọn ẹni tí wọ́n ti tẹ́rí ó sì jẹ́ni tó wà ń kò tó lè bá wọn wádìí báwọn náà ṣe lè rìn ọ̀rẹ́ ni ó padà mú ọ lọ tí wọn náà fi padà dẹni tí ó ń ṣoògùn owó mùsùlùmí ọ̀rẹ́ tí ó sọ ọ́ dẹlẹ́gbẹ́ ológbò ni tí ó sọ ọ́ di ọmọlẹ́gbẹ́ awo tí ó sọ ọ́ di adigbọ́tifá tí ó sọ ọ́ di ẹlẹ́bọ̀lógún tí ó sọ ọ́ di ọmọlẹ́gbẹ́ oṣó tí ó sọ ọ́ di ọmọlẹ́gbẹ́ àjẹ́ kò yẹ kí mùsùlùmí ọ̀rọ̀ àwọn darapọ̀ márùn wa o ọ̀rẹ́ tí ó padà sọ ọ́ di ẹni tí ó máa ṣe àwọn nǹkan orí ibú yìí kò kó mú lọ́rẹ̀ẹ́ ẹjọ́ padà sọ ọ́ di ọmọlẹ́gbẹ́ mèrè mùsùlùmí àgbọ̀dọ̀ bá wọn ṣe irú ọ̀rẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ orí ibú nìyẹn bẹ́ẹ̀ náà ọ̀rẹ́ ní mú ọ̀rẹ́ ṣèbàjẹ́ ìwé ìṣọ́ra ọ̀rẹ́ ní ọ̀padà mú ọmọ ṣe zina sọ̀rọ̀ rẹ̀ tó ń bá rìn ó ń zina ni onípanṣágà ni alágbèrè wọn làwọn ara àwọn àwọn ti ń pawó lóbìn ọkùnrin náà sọ pé kí ni obìnrin wọn lè fọ́nṣe yẹ ló lè fọ́nṣe fáìn àìmọye obìnrin tó ń kọjá lára àwọn lọ́dọ̀ sí. la hawla wala quwwata ọ̀rẹ́ náà bá máa wò ó ẹbí mi náà wá kan irú ẹ̀wọ̀n náà ẹ̀bùn wá kan ẹ̀yọ̀kan náà ni ó ti tó bí ó ṣe ní kó fírì nù. wala hawla wala quwwata illa billah. ọ̀rẹ́bìnrin a máa mọ́bìnrin ẹgbẹ́ rẹ̀ tó dìnnà ọ̀rẹ́ wa kí lẹ́yìn ṣe tí gbogbo ẹ̀rọ tẹ́ yọ lójoojúmọ́ bí ọjọ́ àmọ́ pẹ́ kan àmọ́ wọn náà múra ọ̀ká lọ ètò ọ̀tá tí wọ́n aṣọ rẹ ọwọ́ mú lọ bí tí wọ́n ọ náà gẹ́gẹ́ bí kọ́sọ́mà wàlà hàwùlà wàlà ọ̀rẹ́ máa sọ ọ̀rẹ́ bọ́kùnrin òní ọ̀sọ́ di ẹni tó ti gé yóò máa bá sọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ orí ibú pé kọkùnrin ọmọ bọ́kùnrin ṣe ó dáadu kọkùnrin ọmọ bóbìnrin ṣe lọ ọ̀rẹ́ ní mọ́bìnrin sórí ibú tó lọ́ ti tóbìnrin tí bóbìnrin ṣe rẹ́gbẹ̀ ọ̀rẹ́ náà ọ̀rẹ́ ní kọ́ wọn kọ̀ púpọ̀ ọ̀rẹ́ ní mú wọn lọ́wọ́ ṣe jàǹbá ká máa ṣe yìí kí ẹni tí olóbìnrin fẹ́ ọ̀rẹ́ ó sì kọ́ ẹ ṣẹbi kí wọ́n má bàa sọ alẹ́ nípa àǹfẹ̀ zina ni ẹjẹ́ àti akudu wọ́n á lọ sí akudu ó sì ti ní lẹ́mìí rẹ̀ pé tóun bá ti ń bóbìnrin yẹn gbé títí oṣù kan oṣù méjì wọ́n sà fún un àbí kò wọ́n lè lọ tó bá ti wá parí eléyìí yóò ti lọ wá mi tó fi wá jẹ́ pé ìyẹn wá sùkúù kò tí ì parí. e sì ń gbé obìnrin mẹ́ta ká ló kọ́ bó ń ti fún gbogbo wọn ṣé bó ṣe rọrùn kéèyàn fẹ́ yàwó àwọn ọ̀rẹ́ wọn kọ̀ wọ́n ní ó máa dọ́gbọ́n fíkìú àbẹ́rẹ́ rí nǹkan bẹ́ẹ̀ yọ ọmọ wa kó àwọn obìnrin jọ ní kó jọ pé òun dọ́gbọ́n òun dọ́gbọ́n òun dọ́gbọ́n kọ́gbọ́n tí àgbàlagbà ó fi máa kó àwọn ọmọ wẹ́wẹ́ jọ tí wọ́n máa kọ́ bọ̀ wọ́n ní. bí àwọn bàbá mẹ́gáàdì wọ́n gba mẹ́gáàdì méjì sẹ́nu sùkúlù bàbá kan ti jọ́ daràn ọ̀kẹ́ sọ̀ daràn àti ti lọ́ daràn máa tètè bẹni tí kìí sọ̀ daràn jẹ́ bàbá táyé sẹ̀ka kìí sọ̀ daràn bàbá tó ti wà á bẹ̀tẹ̀lẹ̀ ọ̀daràn ni títí wọ́n ronú pé tẹ́tẹ́lẹ̀ yìí bá rí nítorí ẹ̀ ń ṣe kò ní fẹ́ gbàyàn ṣẹ́jẹ́ bàbá ni wọ́n rẹ̀ wá jókòó mẹ́rin tó ń tọ́sẹ̀lẹ̀ ni pé ibi tó ń wá yìí àwọn kan wà tó ń máa ṣe tó ń sì fẹ́ kí wọn náà darapọ̀ mọ́ òun náà nípa àwọn ọmọbìnrin wọn yẹn òun máa bó ń ṣe máa tà wọn tí wọ́n wọ inú ilé mẹ́gáàdì àwọn yìí tó wọ́n ti ra wọ́n ti pè wọ́n ti pè tìrẹ́bọ̀ tó wọ́n máa fún ọlọ́pọ̀ kan ẹ̀wà dúró ọmọ tó wà nù tìrẹ́bọ̀ tìrẹ́bọ̀ kan sídìí rẹ ni bàbá ọba kọ́ ọ̀bọ̀ di wọn bàbá òfò bàbá olóyìnbó wọn máa pé tọ wọn náà darapọ̀ mọ́ pé tí ìwọ bá ti darapọ̀ mọ́ àtìrí òní jù òun náà bá ní à òun náà òun náà ń bẹ́ pé òun ò tí kú òun ọ̀dàgbà mọ́tàbẹ́ ẹ̀yin ó dàbí ọbẹ̀ báwo lórí tó ọ̀rẹ́ náà ni mímú yàn sórí ibú wọ́n ti mú ẹnìkan níwájú sùkúù kanu wọn á ní tí ń ṣe ó ti pọ̀ ọdún yẹn ti pọ̀ ọlọ́ọ̀lọ́ mọ iye ọmọ bẹ́ẹ̀ tó ti kọ́ ọ̀bọ̀ di wọn kọ́ ọ̀bọ̀ di wọn ní bàbá olórí ibù. akramakumullah ọ̀rẹ́ ní sọ ní dòlè ọ̀rẹ́ ló máa ń sọ yẹn dòlè. ibi àjọ wà ní sùkúlù a sì mọ̀ pé ẹni tó wà ní sùkúlù nígbà kan à ń kọ́ lẹ́kọ̀ọ́ tó ṣe pé tó bá mà á insha Allah ó lọ tẹ́ndà ìwé ẹ̀rí tó bá gbàgbé rẹ̀ láti wáṣẹ́ kó lè máa rówó halal àwa wà lẹ́nu ẹ̀kọ́ sẹ́wọ̀n làwọn arọ kan nínú àwọn akẹgbẹ́ wa tí ń gun mọ́tò tó lórí sùkúlù tí ò lè gùn. Ah, tó lórí sùkúlù wọ́n rà twenty five million èyí tó mọ sùkúlù wá ń gùn wọ́n rà ń tàjì. kìí ṣe táwọn bá ọmọ sukùl gan kó láti fẹ́ rí thirty thousand táyé bá wà lálàáfíà kọ́rọ́ wọn ní thirty million ó kè tí mo bá wá jáde sukùl kí ni mo fẹ́ kù akramakumullah ọ̀rẹ́ kan wàá sọ fún ọ̀rẹ́ rẹ̀ sájọ wà sáàsì ní ah lágbájá bò lẹ́sẹ̀ ṣe kí ni ẹ fọwọ́ ẹ̀ hàn wá ọtí wa gbà pé yà pọ̀ fún ẹ̀fọ́ ajẹ́ pé ẹnu ẹ máa bò àbí bẹ́ẹ̀ kọ́ ó máa bò bí ó bá bò jẹ́jẹ́ máa fi gọ́ọ̀mù lẹ ókè àwọn máa gbé ọgbà ọ̀nà yẹn tó bá ti mẹ́nu pamọ́ yahoo yahoo àbá lọ́mọ náà bá dọ̀mọ yahoo yahoo yọ ọ máa gbowó lọ́dọ̀ bàbá rẹ̀ tí ń pa ìkú ọ lóko bóun ò tí ì rówó sùkúù san wọ́n fẹ́ẹ́ ti pọ́tà pọ́tà yẹn máa ti lọ́túnla bàbá ó tún sáré lọ kó gbogbo ìfọ́ tó yóò tún gbé sẹ́yìn màmá náà ó rù wọ́n máa fowó ránṣẹ́ sọ́daràn wọ́n sì ń gun mọ́tò thirty million omi ìgbà ti kọ́lé sí pamá tọkọ ilé bangalo lọ sí pamá àwọn bàbá rẹ̀ àti màmá rẹ̀ wọ́n sì ń gbélé déyàn níbẹ̀ jókòó fún ìṣẹ́jú márùn nínú rẹ̀ látàrí owó haramu ọ̀rẹ́ ni tọ́ba débi tí àwọn ẹlẹgbẹ́ wọn jókòó tẹ̀sí ma kó tẹ̀yàn máa ń hùwà burúkú gbogbo àwọn ẹsẹ̀ burúkú ọ̀pọ̀ lọ́wọ́ rẹ̀ oníkàlùkù kò mú tọ́ba rẹ̀ kò mú ọtí mi kì ní kàlùkù kò mú ó dá ẹ̀ ó lè kó five hundred thousand sílẹ̀ pé kó máa mú tè tán la hawla wala quwwata illa billah ó kú kọ́mọ yà ń five hundred thousand ṣeré ni ẹni tí ń ṣiṣẹ́ ti ń gbowó fítàbílì láì abẹ́rẹ́ bẹ́ẹ̀ pẹ̀lú minimum wage irọ́ máa ń pariwo níbi olówó ẹlòmíì ó pèpè five hundred thousand ṣe máa ń sa minimum wage yìí wàláhì tẹlomi yọ pẹ́ kó tó pé five hundred thousand àtàláwáǹsì àtàláwáǹsì kó tó pé five hundred thousand ó níye ìjọ́jọ́ òfìsí sí àtúnṣe kọ́lẹ̀ lómi wọ́n fẹ́ wọ́dún ẹnìkan wá kó dálẹ̀ ó ní ẹ máa mú tó bá wù yín kálukó gbóbìn tó wù ọ̀rẹ́ náà ni ọ̀rẹ́ náà ni máa ba tèèyàn jẹ́ bẹ́ẹ̀ ọ̀rẹ́ ní mú ni mọ́fẹ́ jókòó lé ẹ̀kọ́ má ìgbé àwọn ah, òjókòó pẹ̀lú wa ó ti sẹ́mìtà alọ́tà ọ̀hún o méjì ẹ̀kọ́ fún wa. èyí tó bá fẹ́ ká fọwọ́ ẹ̀ hàn á máa fi hàn ẹ̀ wàá lọ rí àwọn lecturers yẹn nìyí kálukú pẹ̀lú ẹnfúlọ́pù tiẹ̀ sọba ti gbẹ ẹnfúlọ́pù yẹn o ti páàkì yẹn sẹ̀wọ̀n kọ́ rẹ̀ náà ni ọkọ̀ yẹn kú kọ̀ nígbà tó sì mọ̀ pé tó ń bá jáde àwọn òní lọ wá sẹ́dẹ́ kókó wọn ni kọ́ sọ̀rọ̀ kọ́ sọ tó dìfẹ́ǹdì kankan níjẹ́ òkúkú kọ́ kò fẹ́ kò ní kọ́ kò fẹ́ gbàwé ẹ̀rí náà ni ọfẹ́ fi dírẹ́sì yàrá torí ẹ̀ ọ̀rẹ́ ló máa ń ba tèèyàn jẹ́ bẹ́ẹ̀ o ẹ ra àwọn ọmọ tí èsì ọkàn tí wọ́n máa gbọ́ pé àfẹnudọ́ba gbọ́ náà gbọ́ yọ máa wò pé ṣé òun náà gọ̀ ni ó kú gọ̀ ọ̀ ń bẹ̀rù ọlọ́ọ̀ni akramakumullah ọ̀rẹ́ ni ló máa ń padà sọ̀yìn àdín fẹ́wọ́fẹ́wọ́ dánadáná ajínigbé sábà mú gáǹgì àwọn dánadáná. Dana tọ́lọ̀ máa ní kọ́wọ́ àwọn agbófinró kọ́ka àwọn ajínigbé tó máa ń kà ẹ̀rí pé majority wọn ní tí wọ́n máa sọ ni pé ọ̀rẹ́ ló pọ̀ sí fún òtí sínú wọn tẹ́lẹ̀ ọ̀rẹ́ òyìn ló pọ̀ sí ọ̀rẹ́ yìí náà sọ pé ọ̀rẹ́ yìí náà ló pè mí náà ẹlẹ́kẹta náà ni olóyè náà ló pè mí náà ẹ wọ̀ rẹ link link link link so ẹ lè fi tàìrí sẹ́sìkẹ́ fi sèkẹ́wọ́. So, kẹwàá di ọba yìí jẹ torí tó bá rí pé tí gbogbo wa ló fi ṣe kẹwọ́ nu tó o sẹ́wọ̀n pé dánadáná náà wọ́n máa dára wọn lọ́nà nítorí pé gbogbo ló di dánadáná ṣùgbọ́n kálukú gbà fọlọ́ náà ni pé ìwọ̀n bá tọ́lọ̀ ń bá fún kálukú kọ́lọ́ ń fa àlùbáríkà ni. oríṣi eléyìí ọ̀rẹ́ ló máa ń sọ àwọn èèyàn di bẹ́ẹ̀ ìgbà míì ẹ̀rí pé àwọn ẹni tí ń ṣe ajínigbé òun kì í ṣiṣẹ́ wọn ṣùgbọ́n ó lè jẹ́ pọ̀kan nínú wa ló ní iṣu pẹ̀lẹ́ nìkan yóò wá lọ bá àwọn ọ̀rẹ́ rẹ̀ pé kí ló dé táwọn ò lè fọ́ọ̀mù gáǹgì náà rí àwọn ti gbọ́ pé ẹnìkan yẹn ó ń bọ̀ lọ́nà bí báyìí káwọn lọ jí gbé tó bí wọ́n ti fi tala kọ̀kọ́ nù tẹ ọkọ rẹ ọ̀rẹ́ ọ̀rẹ́ ọ̀rẹ́ torí tí wọ́n bá jọ rẹ kò lè ṣeé ṣe torí tí wọ́n bá jọ tí wọ́n bá ṣe ẹnì kó tù wọn fún un yàtọ̀ sí pé wọ́n tó tọ́ rẹ̀ ó tó láwọn ó tó múlẹ̀ wọ́n fi tilẹ̀ ẹ̀kọ́ wọn ò ní mu àmọ́ lẹ̀ ni wọ́n mu nítorí pé ẹjọ́ bá dalẹ̀ báyìí báyìí báyìí làwọn sì so ẹ rí i pé gbogbo àwọn gúrùpù ọ̀daràn láyé ọ̀rẹ́ náà ọ̀rẹ́ ni wọ́n máa ṣe débẹ̀ tí wọ́n fi máa dé kí èso ara àwọn ẹni tó dá látakò ẹ̀sìn tẹ́sí gbogbo tẹ́sí bá ti wíkẹ́ bá wọn láàmú àwọn èèyàn sábà ti bẹ̀ ọ̀rẹ́ náà ni màá sọ wọ́n ti bẹ̀ nísìn àwọn èèyàn ń gbọ́rọ̀ lọ wọ́n ń gbọ́rọ̀ Ànábì sallallahu alaihi wa sallam wọ́n wá ń gbọ́ ń wọ̀ wọ́n létí kálukú sì ń wo ibi tó ti bọ̀wọ̀ bóòlù wọn sì tún bẹ̀ẹ̀ sí alátakò ẹ̀sìn kan wá wà lọ́wọ́ ṣé gbogbo ọ̀tọ́ tó bá ti sọ náà lẹ́rù ṣe sọ̀rọ̀. ẹnìkan náà bá ti ah, èmi náà rí ìsìn rẹ o kí èèyàn wá sọ pé bá a ti pọ̀ tó láyé o díẹ̀ lẹni tí wọ́n wà lìjánà ọ̀rọ̀ yẹn ò wọ etí yọ́n bá ti pé ó rí èèyàn méjì ó rí èèyàn mẹ́ta wọ́n di mẹ́rin wọ́n di márùn-ún ha bàtà pọ̀ ẹ̀sìn ṣe máa ń bẹ̀rẹ̀ ọ̀rẹ́ náà ni máa bá tèèyàn jẹ́ débẹ̀ nìyọ́n bá ti ẹni tí ìjọba sọ pẹ̀sìn àwọn ọ̀dọ́ bọ́. kíyè sára o ilé ayé wa yìí ẹni tó fẹ́ tún tọmọ làkejì ṣe nínú rẹ̀ wọ́n pọ̀ tí ẹni tó fẹ́ ba tirẹ̀ ẹni tó wù kọ́ da fún ọ wọn ò tó nǹkan lẹ́gbẹ̀ẹ́ ẹni tó fẹ́ kí tiọ̀ bàjẹ́ ẹni tó yẹ kí tá a bá bá ti oríire lápadà mú kó ń bẹ̀ wọ́n pọ̀ bí àwọn ẹni tó ṣe pé tá a bá fi lè tò mọ́ wọn aburú la bá bọ̀ mbẹ́. alátìsí wa ni oníkálukú wa ọ̀yẹ̀ ká látìsí kọ́ máa tìsí ara rẹ̀. ẹni tó gbà tiẹ̀ jẹ́ kò ní sọ pé òun ní bà tiẹ̀ ìwọ tó fẹ́ bà tiẹ̀ ló ní sọ̀rọ̀ alẹ̀ kíyèsí sàlẹ̀ ní náà tó ń bá ti kí ló sì mú ọmọ abá ti kí ni tó fẹ́ mú jáde bẹ́ẹ̀ wọ́n sì jẹ́ níjọ́ pé ilé ayé lásán ni wọ́n máa ta yìnyín lójú rẹ̀ tó máa wá léka tí ò ní ronú ní àtúbọ̀tán rẹ̀ bàbá ń bẹ́ nìkan ṣe tí ìbáṣepọ̀ wa pẹ̀lú rẹ̀ tó bá ní í pẹ̀lú kájínà sẹ́sìn wa ẹ dákun ẹ sọ fún kọ́fọ́ ọmọ rà rẹ̀ ẹni bá ṣe. táàbì di ọ̀tọ̀ ọlọ́run ọ̀tọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam ẹ fún pàbílẹ̀ ẹ jẹ́ ká máa rántí ike bákan náà wà táàpù síbi táàpù sí sẹ́ni táàpù àwọn afáṣe táàmù lọ́rẹ̀ tí ọba ti ní tún wá sí ká ti ti wà lọ ẹ nítorí tó bá ń bá wa ṣe pẹ̀lú páàpù síbi tá a kù sí àtúnṣe kan ò sì tọ̀dọ̀ rẹ̀ wá sọ́dọ̀ wa wọ́n dá gbàtú máa bàjẹ́ sí i. ọ̀rẹ́ ká lọ́rẹ̀ ọ̀dà ọ̀pàtàkì ìsìláàmù sì pè wá lọ sídìí rẹ̀ ṣùgbọ́n rúta láàmú lọ́rẹ̀. a gbọ́dọ̀ rí i pé ẹni tá a bá sọ̀rẹ̀ tó dì á máa ẹni tá a bá sọ̀rẹ̀ tó ní dá tọ̀tọ̀ ọlọ́ọ̀ ẹni tá a bá sọ̀rọ̀ tí ó jẹ́ kí gbogbo àlámàrí wa tá a máa fi mọ́ lọ́n tá a ní jìnnà síkẹ́ là á mú lọ́rẹ̀ o mọ gbogbo ẹni tá a bá sí tí ó padà wá sọ wá dọ̀tọ̀ lọ́n tá a padà dọ̀tà nàbì sallallahu alaihi wa alihi wàláhì kọ́fọ́ múra rẹ̀ tó bá dijọ́ gbẹ̀ndà kìyàmà gbogbo àwọn ọ̀rẹ́ ni wọ́n dọ̀tà gbogbo ọ̀rẹ́ ni wọ́n dọ̀tà lẹ́lmùtàkìn àyàfà wọn tó yẹ pé ọ̀rẹ́ wọn tó ń bára wọn ṣe lórí ìpayọ̀ lọ gbogbo ọ̀rẹ́ tá a máa ń bára wa ṣe láyé gbogbo àwọn ọ̀rẹ́ òun ni wọ́n padà dọ̀tá ara wọn tó bá di jọ́ gbẹ̀ndà òkèèyà àyàfà wọn tó pé wọ́n payà Allah kí wọn ló dé táwọn ò ní sọ̀rọ̀ ẹ torí tọ́lọ̀ kí ló dé táà ní sọ̀rọ̀ ẹ ká nífẹ̀ẹ́ ara wa nítorí ti Allah kébò ṣe jẹ́ pé nínú èèyàn méje tọ́lá ọkọ̀ sábẹ́ bòjì lọ́jọ́ bòjì ti Allah lọ́jọ́ tí ò ní sí bòjì kan àfi tiẹ̀ nínú ẹ̀lẹ́ni méjì tàhábà fillah tí wọ́n fẹ́ràn ara wọn torí ti Allah torí ẹ̀ ó lè jẹ́ pé mo ti lọ́rẹ̀ẹ́ náà ti nìkan tá a bára wa sọ̀rọ̀ ẹ̀ láti pìlẹ̀ àfi nítorí tilẹ̀ ayé àfi nítorí àǹfààní ilé ayé ẹ jẹ́ àyípadà lónìí kájẹ́kọ̀ rẹ̀ wọ́n àwọn jẹ́ torí ti ọlọ́n báwo ni ó ti jẹ́ torí ti ọlọ́n ká máa fẹ́ràn rẹ̀ nítorí pé òun náà fẹ́ràn ọlọ́ ká máa fẹ́ràn rẹ̀ nítorí pé fẹ́ràn anábì Muhammad sallallahu alayhi wa sallam fífẹ́ràn ọlọ́ fífẹ́ràn anábì ni pé ń tẹ̀ láti ọlọ́ ń tẹ̀ láti anábì Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ó fún wa ńlá láti pàkíyèsí ara wa ọ̀rẹ́ mi kì lásán ni mo mú ọ lọ́rẹ̀ẹ́ mo mọ ọlọ́run nítorí pé mo rí pọ́n tẹ̀lé tọ́lọ́run tẹ̀lé tànàbì mi ní báyìí mo sì ti rí pọ́n yẹra fún tọ́lọ́run òun jìnnà sí tànàbì ọ̀rẹ́ mi yá padà sí ti tọ́lọ́ eléyìí tó ń ṣe yóò pè òun náà gbọ́ yọ gbà ẹ̀rí pé kì í sábà kì í sábà rọ̀ wá lọ́rùn láti sọ fún yàn tí bá ń tẹ lọ́rùn bí kò padì sábàbí ni pé láti pìlẹ̀ náà kì í ti tọrọ lọ́rùn láti ń bára wa sí pé ẹni tí ọ̀fọ̀nà bísínẹ́sì hàn mí tí máa rí i pé ń ṣe ń tọ́ta kó tọ́lọ̀ ìní lè sọ fún nítorí tí mo bá sọ fún ó ṣe é ṣe kó sọ pé á pín gàrí lónìí láì sí kọ́ lọ pa wá pọ̀ oníkìfọ̀nà bísínẹ́sì hàn àmọ́ tí bísínẹ́sì náà bá pa wá pọ̀ sẹ́mi wá jẹ́ pé mo wá fi hàn pé torí pé ẹjọ́ mọ ẹ̀yà mi mùsùlùmí mo sì rí pé ìfẹ́ sì ṣeré lọ́kàn mi ti balẹ̀ sí i níjọ́ tí mo bá rí tí ń sàtìsẹ́ tí mo bá pàkíyèsí rẹ̀ kò ní lè sọ fún mi pé wá àdìkọ́ lọ pa wá pọ̀ yọ ọmọ yìí pé àkọ́kọ́ ṣáájú business Islam ti kọ́kọ́ pa wá pọ̀ mùsùlùmí kúmá dengi lọ́jọ́ fọmọ ẹ̀yà rẹ̀ mùsùlùmí kò ní fẹ́ láti rí pọ́nmọ yóò ń jẹ sọ́fìn kó o lè ti rẹ́rìn ti rẹ́rìn báwo torí pé tí nǹkan bá ṣe mùsùlùmí ìwọ ló torí di eléyìí ẹ jẹ́ ká ṣe ẹ jẹ́ ká mú àwọn ọ̀rẹ́ wa lọ́rẹ̀ nítorí tọlọ ẹ má mú ẹnì kankan lọ́rẹ̀ nítorí ilé ayé ẹ má mú lọ́rẹ̀ nítorí pọlọlá òun lọba àlùyìí lónìí nítorí pé tó bá yẹ kó ó ti jọba lẹsẹ mú lọ́rẹ̀ ẹ nílé sòdodo fún yọọ ma ṣẹbọ yọọ ma sọsà yọọ ma gbẹgun yọọ ma sọ̀rọ̀ ẹ nílé sọfún àmọ́ bá ní a ah, inú wa dùn bẹ́ẹ̀ yìí tẹ́ jẹ́ mùsùlùmí lẹ́wọ́ àjọba yìí yóò tẹ̀ fún wa láǹfààní láti pé ká máa pàkíyèsí yín tí ń ta bá rí tí wọ́n ń ṣe tí ọ̀dà kẹ́ ẹ̀ máa bá wa sọ fún wa kó yí padà ẹ̀ rí tó nàbà ti mà bẹ́ẹ̀ nínú ìgbésí ayé kọjọba wọn gbogbo tí bá ń ṣe ọ̀dà tẹ bá sọ fún wàhálà yóò máa gbà. bẹ́ẹ̀ náà ẹ má ti torí kẹ́nìkan lówó lónìí ẹ̀yẹ́ gbọ́n á máa bá sọ̀rẹ́ nítorí pé tó ní òun ló dá owó tiẹ̀ kì ṣe tèmi tó máa ń bá bọ̀ nítorí owó rẹ̀ à èso ní gàárì mi bí ní gàárì mi bẹ́ẹ̀ wọ́n kéjọ́ wọn bá sọ̀dọ̀dọ̀ fún kí ló dé lọ́rọ̀ àwìrọ̀ owó rẹ̀ nígbà ìyàtọ̀ fẹ́ jẹun ọ̀jẹ̀ òyò ẹ̀ nílé bá àmọ́ ẹ̀ka púpọ̀ ọmọ ẹ̀yá jẹ́pẹ́ tó bá ṣàìdá tó ṣàṣìṣe kíláàsì ọ̀fun à ọ̀rẹ́ wa nítorí ṣe ìtakùn ẹ̀sìn ọlọ́run. sẹ́mi ọ̀pọ̀ òwe ẹni tinú ẹni tí ò ní kankan ẹni tinú lórí kíni kíni tó ṣe ẹni tinú láti sọ fún pé ṣe ọ̀dà olówó náà ẹ sọ fún pé à ṣe ọ̀dà ó takùn ẹ̀sìn tó bá tẹ fẹ́ràn rẹ̀ nítorí tọ́lọ̀ kí ẹsẹ̀ torí pọ́ fọmọ fún yín tó bá sàtìsẹ́ ẹ̀ lè sọ sẹ́yìn náà bá sàtìsẹ́ ẹ̀ lè sọ fún yín. àjẹ́ ike kókó ntí afẹ́fà yọ ní gbé ọ̀rẹ́ rẹ̀ òun náà ni mùsùlùmí ẹni tí òní tinú láti gbé ọ lọ síbi dáadáa kò sì ní furu ẹnu láti lé ọ̀dìnà sí bàjẹ́ yóò máa wù kọ́rọ̀ rẹ̀ ọmọ dáa lágbàá tọ́lọ́n àti lágbàá ilé ayé tá a wà kò sì ní fẹ́ kọ́rọ̀ rẹ̀ bàjẹ́ lágbàá tọ́lọ́n àti lágbàá ilé ayé tá a wà eléyìí lọ́rẹ́ rẹ̀ kódà kó ṣe kí kò ní kọ́bọ̀ tó lè fún ọ kò ní ipò kan tó lè ti dán ọlọ́lá kò sì ní ìṣẹ̀kan àbúyàn òun gangan lọ́rẹ́ rẹ̀ ṣùgbọ́n ẹni tó ṣe pé ọba tiẹ̀ jẹ́ lágbàtọ́lọ́ lágbàtìlẹ̀ ayé tá a wà. ó ṣe dá láti pè ọ́ lọ kọ́ ọ̀dọ̀tọ́ lọ kọ́ ọ̀dọ̀tọ́ ànábì sallallahu alayhi wa alihi wa sallam eléyìí ń sọ̀rọ̀ rẹ̀ o ọ̀tá rẹ̀ gangan lélẹ̀. abẹ́lẹ́ wọn bẹ lẹ́dàá pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára àtàwọn àròyìn rẹ̀ tó ga kódà kó ṣàánú wa kó yin àwọn ọ̀rẹ́ rere fún wa ẹni tí àmọ́ bá sọ̀rọ̀ tí ó jẹ́ sábàbí dáadáa fún aláì sábàbí dáadáa fún alálùkìyàmù àwọn ẹni kọ́lọ̀ wọn bọ́yàn fún wa ọ̀rẹ́ ti bàtẹ́ni jẹ́ ọ̀rẹ́ ti kó báni láyé àti lálùkìyàmù ọlọ́run dákun má fi sàdánwò fá wa ọlọ́run ẹlẹ́dàá wa jẹ́ kí ìfẹ́ tó nípa kó máa wà láàrin àwa mùsùlùmí àìfẹ́ràn ara ẹni ìkórìíra ara ẹni ọlọ́run dákun má fi sàdánwò fún wa ọlọ́run ọba kó gbàdúrà gbogbo wa ní kọ̀kọ̀ àti ní gbangba subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk wọ́n ní tí ọ̀rẹ́ àwọn táwọn ń bá sọ̀rọ̀ tó bá jẹ́ ẹni tí ọlọ́run ti gbà fún ó ti lówó ṣùgbọ́n àwọn táwọn bá sọ̀rọ̀ àwọn ò ní. ṣé ọtọ̀nà káwọn máa rán létí láti gbàdégbà pé kọyẹ gbàgbé mi ọ̀rẹ́ wa o tí wọn ọmọ rẹ yìí bọ̀ ni kó tó di pé wọ́n ní wọ́n gbàgbé mi náà àṣìṣe ńlá kéèyàn máa gbogbo wa ọlọ́run ni wọ́n máa béèrè ọ̀dọ̀ Ọlọ́run ló ti máa tọrọ tó máa fẹ́ tọrọ rẹ rẹ nkò ní tí wọ́n fẹ́ ònga alára ti bọlọ ló ṣe wọn alára tó ń fẹ́ tó ń fẹ́ Ọlọ́run ni kò máa bẹ Ọlọ́run ni tó fẹ́ ṣe tó fẹ́ fún téèyàn fẹ́ fún yàn kò sí tó lè di lọ́nà àmì èèyàn lágbára láti ṣe nǹkan kan fún ọ à ń bọ̀sibọ́sí pọ́ọ̀mù má gbàgbé rẹ̀ nígbà tá a bá ti fojú sọ́dọ̀ èèyàn ìgbà náà ni wàhálà máa ń ṣẹlẹ̀ torí èèyàn tá a fojú sọ́dọ̀ rẹ̀ tí o bá lè ṣe ń ta rò pé yóò ṣe fún wa ibẹ̀ náà ni ó ti di pààrọ̀ náà ń bàjẹ́ ká kó gun owó ni nígbà tó ti gbólógbó tiẹ̀ gbà àwọn ẹni tí ti máa fẹ́ gbọ́gbọ́ púpọ̀ ọ̀rọ̀ tiẹ̀ ni wọ́n fẹ́ gbọ́ torí wọ́n máa gbà ẹgbọ́jọ́ ti jẹ́ ọlọ́mọ àṣírí ẹ̀ àṣírí rọ́ọ̀wù lọ́mọ tí náà lówó torí ẹ ọlọ́run nìkan ni kéèyàn máa béèrè àmì ti kú ni kéèyàn máa sọ ọmọ gbàgbé yẹn ọmọ gbàgbé eléyìí máa wọ́n ní ọ̀rẹ́ kan wà táwọn ní ṣùgbọ́n ó ní ìṣòro pé máa ń lára kí làwọn lè ṣe ẹ mà ṣe sùúrù ni tó bá gbẹ̀yìn ní bá ń ṣe lára yín ẹ mà fi sùúrù kún ẹ má ti ń bá ṣe sùúrù tó ń ti gbé ń ṣe lára yín kò lè fi ìlara rẹ̀ kó fi pa yín lára àmẹ́ máa pàkíyèsí rẹ̀ pé ìlara ọ̀sọ́ ní ti nǹkan kan yìí tún bá tẹ níjẹ́ ni ọlọ́run bá lè gba ìwà burúkú lọ́wọ́ rẹ̀ nítorí ẹ má gbàgbé pé ọ̀rẹ́ tẹ̀yìn ṣe ẹ̀ ń ṣe níbàámu pẹ̀lú bọ́lọ̀ ti ṣe ní kẹsọ̀rọ̀ ẹ̀ nì kìí ṣe kí bọ́yá ẹ ń sọ̀rọ̀ ẹ̀yẹn lórúkọ ọpẹ́ sáfẹ̀ lẹ́ni tẹ́ máa bá rìn eléyìí yìí lọ láti lè fún un ọ̀rẹ́ wa kí ló ń ṣe lára jù ti pé ń ṣe lára kò ṣe lára tí lè hàn ní àyàfi tó bá sọ jáde kódà tó bá fi wà sí àti fẹ̀sùn rẹ̀ kan kò lè rọrùn bí kò sọ jáde inú rẹ̀ máa bí òní gbogbo dáadáa tọ́lọ̀ ń ṣe fún ọ yín máa bí ọnu aha eléyìí àti màá ló ń lára ẹ sì nà sí àfọ ẹ pàkíyèsí rẹ ṣètọ́ni ti máa ń di ọlọ́pọlọ rẹ kẹ́gbàdà rẹ tó àmọ́kẹ́yìn náà aṣọ bẹ́ẹ̀ ọ̀rẹ́ wọn lára ló ń bá olórí ibú ẹ̀yin rẹ̀ lẹ́sìn máa sọ ọ̀rẹ́ wọn alágbèrè olórí ibú ẹ ní sọ fún tẹ bá ṣe bẹ́ẹ̀ yẹn abú nìyẹn o ẹ sọ fún nítorí pé aláàánú lọ́lọ́run sẹ́yìn bá ti lè sọ fún un ó lè jẹ́ pé ọ̀rọ̀ tí ó gbọ́ tí ó fi pàtì ní ilé ìjẹba o. wọ́n ní táwọn máa sọ bísímìlẹ́ Allahu akbar tó tó láti fi pẹ́ran àkíkọ̀ ó ti tó bísímìlẹ́ Allahu akbar ó ti tó. ṣùgbọ́n àwọn olùmọ̀sọ pé ó sọ pé àkíkọ̀ ọmọ rẹ ni nítorí ìgbà tó sọ pé bísímìlẹ́ Allahu akbar. Ọ pẹran fún wa jẹ kò sí kò sí problem bẹ náà àmì ẹran kí ni wọ́n pa ẹran kí ni wọ́n pa sọ̀rọ̀ gbọ́dọ̀ tí ó pé ẹran àkíkọ̀ lọ́n pa ọlọ́run ti mọ̀ án kó tó rẹ ẹran kódà kó tó bímọ náà gbogbo ọmọ mi lágbájá eléyìí wá pé àkíkọ ọmọ mi lágbájá ni nígbà táwọn ibi sọlọ lọ àìsàn lọ tó fẹ́ pa ẹran iléyà sẹmọ kọ sọ pé eléyìí tèmi ni eléyìí tà ló mà mí ni so bẹ́ẹ̀ náà làwọn olùmọ̀ sọ pé wàá sọ jáde nípa àkíkọ pé eléyìí ni àkíkọ ọmọ mi lágbájá ẹ̀rọ káyọ̀ jọ̀ ẹni tó bímọ kọ́ ló máa ń pẹran àmọ́ bẹ́ẹ̀ tó sẹ́kù lọ́dọ̀ yín ti sìn pé wọ́n máa bá yín pa ni pé sọ́ra kíkẹ́ wọn ṣe kíní kan wọn kó ma àwọn àfáàjọba yìí gbó kọjá di ẹnìkan ti wà tọ́jọ́ lọ́wọ́ ọ̀bẹ òní ọgbẹ ọgbẹlọpàmà yọọ máa gbọbẹ lọ síbẹ̀ so Islam sọ pé ìwọ fúnra ara rẹ ìwọ náà lọ pẹran ìwọ fúnra ara rẹ ìwọ lọ pẹran so tó bá ti jẹ́ pé ìwọ fúnra ara rẹ lọ bá pẹran tó sọ pé ọlọ eléyìí ni àkíkọ ọmọ bismillah Allahu akbar eléyìí ni àkíkọ ọmọ mi eléyìí lọ sọ jáde lọ́rọ̀ àmọ́ ti mọ ẹlẹ́mìí rẹ pé àkíkọ̀ ni wọ́n wá tún wí jáde àkíkọ̀ ọmọ mi lágbára ni lẹ́yìn ìjẹba. wọ́n ní kí ni dáadọ́ kí wọ́n dábẹ́ fóbìnrin àpọ́nlé ni àpọ́nlé ni wọ́n kù sọ̀bì màánà yóò regularize feeling rẹ̀ torí ẹ̀ wọ́n ní wọ́n ní fa abẹ́ dànù wọ́n ní gé awọ rẹ̀ dànù ọwọ́ bí òkè abẹ́ tó dàbí orí adìẹ orí àkùkọ wọn náà wọn kọrọ agé kínkínní ń bẹ tí wọn bá gé kínkínní yẹn bẹ wọn fi regularize feeling rẹ òní jẹni tó jẹ pé yọ àmà sunkún tẹ lọkùnrin ká kó sànú òun kọbọ òsùn kọbọ òsùn báwò tẹ̀sí mọ̀ pé wọn lóyìnbó ti wọn tẹ́lẹ̀ ńkọ́ wọ́n fẹ́ sọ àwọn obìnrin dẹ́ranko tẹ́ pé yọ máa lé wọn kábíkíbi yọ máa gbé so Islam ọ̀fẹ́ islam ọ̀ wá sọ pé agbẹ̀bìtá ti gé kínkínní kí ẹ tún gé náà tà islam ọ̀ sọ bẹ́ẹ̀ torí dábàá gé tán ẹ ti pa ọmọbìnrin sáyé òun wàá di èèyàn kan tí ò ní feeling islam ò tún fara mọ́ islam ò sì gbà kíkẹ́ fá gbogbo abẹ́rẹ́ dànù kọ́ wá kú o ọlọ́mọdé islam ò gbà torí rẹ̀ bó ṣe bọ́lọ̀ ṣe dá náà ni ọ wà kódà tí kò bá jẹ́ pé òun àbáwọn òbí rẹ̀ jẹ́ ẹnìkan ò lè mọ̀ kí wọ́n dábẹ́ fún ṣé kí wọ́n là ṣe jùjọ́ wà ń bẹ̀ àbáwọn tẹ́sí Islam táwọn ọ̀fẹ́ Islam sójú wọn ọ̀fẹ́ gbọ́rọ̀ rẹ̀ tí wọ́n fi wọn pariwo káyé tó wù àwọn kí gbogbo wọn dàbí ẹranko yẹ bá àwọn obìnrin wọn ti fi ẹranko tọ́pẹ́ láàrin títì láwọn lóyìnbó yẹn obìnrin wọn bọ́ sókòtò kóńdì rẹ̀ tọkùnrin òfò náà tún bọ́ sókòtò kóńdì rẹ̀ tó wọn bá ara wọn sùn títì ẹ̀ẹ́dẹ̀ sọ tọ́ílẹ̀tì lọ́nlọ́ títì ṣé pé abáṣe máa ẹranko nù islam ọ̀fara eléyìí jẹba ọjọ́ ọba máa da má pa obìnrin sáyé o ọ̀ma rẹ̀ dá ọ̀hán má bẹ ọ̀hún fàdí rẹ̀ dànù gbogbo ọba ti fọ́ọ̀sì lẹ́ padà ńgbà tí èsì pépà torí di eléyìí bọ́ọ̀ba ti máa fa tẹ́nìkan ti máa gé no tọ́ọ̀ba ti máa dá tẹnìkan ò sì máa dá dá dá dá bí islam ṣe wí ẹfìdí rẹ lẹ ọlọ́run máa sọ kálukú kọ́mọ́jẹ́ pé ibi tá a ti ń wá láti tún ṣe láti bàjẹ́ eléyìí jẹ́ bó ṣe jẹ́ wọ́n lẹ́nu kan ṣe yahoo yahoo ọwọ́ abẹ́ àwọn ń sẹ́ sáwọn lè ṣiṣẹ́ fún un ọlọ́run ọ̀bẹ ọ́ pé kọ́ máa béèrè lọ́dọ̀ ẹni tó bá gbé sẹ́ wá kọ́ máa pé kí ni sẹ́yìn bẹ́ẹ̀ nìkan máa kó wá fún ọ ó lè bá túnṣe ádẹ́sí ẹ bá túnṣe alákẹ́ ẹjọ́ kí ni ti ọwọ́ yín. ọlọ́run ọ torí ẹ gbogbo àwọn àtẹjù burúkú lẹ́yìn òfin lọ kó bára rẹ̀ ọ ipò kò million naira fọwọ́ ọkọ̀ tó and a half second. tó bọ́lá máa àmọ́ mẹ́nu fi wá rọ́ so eléyìí túmọ̀ sí pé ọlọ́run ọ̀bẹ ọ́ ẹ̀hẹ́n ṣé ìjẹ́ bó ṣe jẹ́ wọ́n ní ẹnìkan ní àwọn méjì àwọn ìyàwó méjèèjì wá jà àwọn fámìlì ìyàwó kékeré wá pọ̀ ọmọ tiwọn wọ́n ní kó máa bọ̀ nírètí pé wọ́n fi padà báwọn mú ìyáálé náà wá káwọn fi wá gbó dẹ́kun fún un. tìyín ti jẹ́ àṣejù burúkú ọmọ tìyín tìyín ìlọ́pàá bá dẹ́rù àti tẹ̀lé akọ sẹ́ńtọ́rì pé ọmọ tìyín ọjọ́ ìyàwó kékeré fún yàrá ẹ̀rọ kọ́ bá mú wá ká ẹ sọ bó ṣe máa fún àfitọ́kọ náà bá àdìyàn rẹ̀ náà bá kò sóògùn tẹ́ lè lọ bítú ní ìsìn pẹ́tọ̀ gbogbo èèyàn tó èèyàn tó ọwọ́ akàn ọwọ́ wọlé kí ni lárí <laughs> abẹ́rẹ́ wo wọ́n máa kú mọ́kọ̀ ọlọ́run mẹ́jẹ akọ ẹnìkan á sọ pé ìyáálé rẹ wá torí ìyáálé rẹ o ti ń kárù pọ̀ tẹ̀rẹ̀tẹ̀rẹ̀ rẹ̀ ẹ dákun ọmọ sí ni ká ẹ bá wí àmọ́ pé ń bá yín mú ìyáálé kan wá ẹ gbàgbé wọ́n wá ọba fi lè pè ìyáálé ń wá àwọn fámìlì ìyàwó ọmọ tó wọn ò ní padà wa so lẹ́yìn náà àṣà burúkú ni kọ́mọ ní gbólóhùn aṣọ ilé ọkọ rẹ̀ káwọn fámìlì rẹ̀ wá ní má bọ̀ àṣà burúkú ni o ẹtí bá sì ń ṣe bẹ́ẹ̀ yọ padà di pé ó sọ àwọn ọmọ rẹ̀ dílé mọ́sú ọmọ ti lọ ilé ọkọ obìnrin máa bára wọn jà náà ni wọn náà gẹ́gẹ́ bíi tẹ bá mú àkùkọ tún wálé wá bá àkùkọ tó ti wà ń lé tẹ́lẹ̀ tí wọ́n bára lọ́wọ́ ni. sẹ́wọ̀n pé wọ́n fi yí ara wọn pé bí ikú ló lọ níbi ni wọ́n ń bọ̀ wọn náà wọ́n láyà láyà wọ́n wọn náà ń bọ̀ àbí. ẹ̀hẹ́ tí wọ́n kọ́ ti fúnra wọn. èyí wá ní kọ́mọ tí máa bọ̀ ibi tí wọ́n wà náà battlefield ni wọ́n wà tó ara rẹ̀ títí tí ó fi ráyè ẹlòmíì ọmọ rẹ̀ nìkan lọ́wọ́ àlọ́dọ̀ so ọwọ́ wa máa lo ikò kan pé òun ni bàbá ìyàwó ọmọ ịda ló tún ṣàìsàn o kàkà eh, bí wọ́n máa ṣàìsàn kéèyàn tún máa fẹjọ́ sùn àti kéèyàn máa fẹjọ́ sùn burú ni lọ́dọ̀ Yorùbá gbàtẹ́yìn sùn tẹ́ mú tẹ́ mú ọmọ tí wọ́n á ń fún bàbá rẹ̀ wọ́n sọ fún ìyàwó rẹ̀ ń jọ yẹn ka fẹ́ẹ̀. tí ọba ti ṣe tí mo wí kótó ka fáìfù kan bàbá ti dé ó gbé mọ́tò wa rìsí kọ̀ ọ́yá ẹ máa sọ ẹrù kalẹ̀ ẹ máa sọ ẹrù kalẹ̀ lọ́ọ́bù wọn ló ti parí báwọn ẹ máa fẹ́rù sùn O ọbẹ̀ lé ọmọ rẹ̀ lé ọkọ ni. bàbá ti fi ọmọ lọ́kọ kí ni wàhálà ti yín ẹjọ́ kọ́ mo ń pélé ọkọ ọ̀yàwó àti ìyáálé jà ẹ̀wọ̀n á ní kọ́ máa ti yán máa kó bọ̀ wálé díjẹ́ àbẹ́ ìkúkú fẹ́ fọmọ yẹn lọ́kọ̀ yẹn tẹ́lẹ̀ nígbà tí èsì pé wọ́n rọ yín lóògùn wọ́n tú láti yín lẹ́yìn náà ọmọ ìyálé àti àbí ìyálé àti ìyàwó jà kí ló kan fámìlì táwọn ìyàwó méjèèjì láti wá dá sí bóòlù ọ̀rọ̀ ti lele tó tó fi wá rí pẹ́yìn náà lẹ́sùn wa máa dá sí ilé ọkọ àwọn ọmọ yín tí wọ́n bá yanjú ẹ̀sùn ò rí yanjú pátápátá lẹ́yìn náà ni wọ́n bá wọn dá sí. sẹ́fíìsì mi à ń wá ìníkàlùkù fi fọ́ máa lọ́kọ́ ó ti rá ṣe jẹ́ kí wọ́n bá ti wú kọ́lọ̀ wọ́n náà ló tún dé ọ̀fẹ́ ti wàhálà para rẹ̀ ni. tètè bá ti fọ́ máa lọ́kọ́ ẹjọ́ wọn gbélé ọkọ kọ́ á nímọ̀ sí pé kí wọ́n ọkọ náà máa fi àjọ ma o kí wọ́n kú ti níjà bá ti wọlé ọkọ wọ́n máa fi ilẹ̀ káwọn bàbá yín wọ́n máa dá sí ma wọ́n dá sí tọ́ba yàtà. kò sẹ́sìn wọn pé bàbá mi náà burú tọ́ba bíi àjọmọ rẹ̀ yọkàn wá ni yóò dì wá ni ní di tàwọn sport bọ́ọ̀tà bọ́ọ̀tà ká lura so ṣe bá lura yìí tẹ́ tìyàwó tí a ń bẹ lé ọkọ kọ́ kápẹ́ wọn ló lu ọkọ ọmọ lọ́fẹ́ pa ọkọ ọmọ rẹ ló tún fẹ́ pa yìí tọ́ba ìjẹ́pẹ́ náà lọ́wọ́ rẹ̀ náà so fún ọmọ tiẹ̀ ló tún ṣe gbẹ́lẹ́ mọ́ ìwọ́n tó fẹ́ pa bàbá mi yẹ ń tọ́ yẹni lọ́yẹni àyè àpọ́nlé àyè ọ̀wọ̀ lọ́yẹ káwọn àna ọmọ fira wọn sí yìí ti pọ́rọ̀ ṣẹlẹ̀ tàì ṣẹlẹ̀ bàbá ìyàwó ti kápá ẹ̀wò ẹ̀m torí tọ́sẹ̀ ẹ̀m wọ́n yàgùnmù bàbá wà bì. gbogbo wọn àwọn ọ̀gá yìí wọ́n tà ẹ̀yẹ ẹjọ́ ni wọ́n tà wọn níṣẹ́ o wọ́n tà ẹ̀yẹ ẹjẹ́ tiẹ̀ sálẹ̀ rúrukúru lọ́dún tó kúlẹ̀ àná ẹ̀ ẹ́ tó bó ṣe jẹ́ wọ́n ní ẹ̀ ń bá wa sọ̀rọ̀ ta lọ́rẹ́ wa ẹ̀ rántí sọ fún wa sọ́tọ́ káwọ ọkùnrin máa bá àwọn obìnrin ṣọ̀rẹ́ káwọn obìnrin náà máa mú wa lọ́rẹ̀ ọ̀rẹ́ ẹrú èwò ọ̀rẹ́ kí ni adámbẹ́kùn ṣe láyé kò sí tọ́jọ́ bá àwọn gbàdé ìsọ̀daràn ìsìláàmù sọ pé kẹsì ra yín ni tá ń lọ lófo nítorí pé irú ọ̀rẹ́ ọ̀hún yóò padà rìsọ́ọ̀tù sí ti ọ̀daràn ó na ẹni tó ní ẹjọ́ sá àti ń bára wa bọ̀ pẹ̀lú ìyàwó tó ń fẹ́ fẹ́ láti di six years so àwọn wá wò pé ẹ̀yàn rẹ̀ làwọn á gbọ́ ẹ̀yàn rẹ̀ làwọn á gbọ́ pé táwọn ẹsẹ̀ kọ́ṣíp yẹn so ọ̀dà ẹ lè fẹ́ra wa nídìí ẹ lè fẹ́ra yín mọ̀nà àmọ́ àmà bọ́yá lẹ̀ ti ṣe ọ̀ràn dá ọdún oṣù mẹ́fà A ẹ tó dàrán kan ṣe ni ó ní òun máa fẹ́ ń sọ wọ́n ti ń bára wọn bọ̀ tipẹ́ wọ́n á máa fẹ́ obìnrin náà wá gbà ó ní àmọ́ òun ò obìnrin yẹn àfi tó bá Islam tó bá nǹkan torí aburú pọ̀ mi amúra ẹni lọ́rẹ̀ anyara ẹni lọ́rẹ̀ apàdà fẹ́ra wa aburú náà ni ó padà dà tó bá nídìí obìnrin tó fẹ́ fẹ́ yẹ kó kò yẹ kó gbàsìkò tóbi wọ́n ti rí onígan ló níyì kò ní níyì ẹ̀ má lọ́la onítorí tó wù ọ̀yàn ló níyì kò ní níyì ẹ̀ má lọ́la ìyẹn ni pé tẹ́ ẹ̀ bá tètè sí pápápá tí wọ́n ti ń dọdún kìíní ọdún kejì yóò ti sá ìwọ náà ti tí so ọwọ́ ni àfi tó bá ṣe nǹkan kan fóònù lòun ọgbà kó yọ fẹ́ ọwọ́ ni kìíní ó lòun fẹ́ kọ́ ya fọ́tò rẹ̀ ránṣẹ́ sùn níkẹ́ẹ̀tì a'udhu billahi minash shaitani rajim ọmọbìnrin bóun náà ní bọ́ọ̀lù rẹ̀ ni wọn nìkan ní sáńbí léèrè sẹ́mi kí táwọn bá fẹ́ béèrè wọ́n máa ń béèrè diplomacy diplomacy <laughs> question wọ́n máa ń béèrè tó bá ṣẹlẹ̀ séèyàn kápẹ́ nìkan adéyé wa so abẹ́ diplomacy lọ́ba wa ó ní ọmọbìnrin yẹn wá ya fọ́tò yẹn ránṣẹ́ sọ́kùnrin yẹn ẹ orí rẹ̀ dàrú ni èmi náà á gbé ní diplomacy mo gbé sí direct orí rẹ̀ dàrú ní ọ̀pá mi tó gbé ọmọ rẹ̀ lọ. àwọn òbí lè ní ṣe tọrọ ọdún ní ọjọ́ mùsùlùmí ni ó náà ní náà fà lólu ara ẹgbẹ́ ọdún náà ni. ó ní sí alẹ́ nu lẹ́yìn ìgbà tó gba fọ́tò ìhòòhò òun lọ́ba lòun ọ̀fẹ́ òun máa. tẹ́lẹ̀ nǹkan tẹ̀bí wọn ní ká bá ló máa níyì nísìnyí kí ni wọn náà tó fẹ́ fẹ́ má tẹ̀bí gbogbo ẹ̀ náà kí ló fẹ́ jọ lójúmọ́ tó bá délé rẹ̀ automatic result ní ntọ́kùnrin ọ̀padà sí náà fi fọ́tò rẹ̀ hàn gbogbo aráyé òun gbé sí Facebook. la hawla wala quwwata illa billah ọlọ́jà gbọ́n àwọn ẹlòmíì kọ́ ńgbà tó ń ya ara rẹ wò tí wọ́n lọ yá ni àbí wọ́n bọ̀ yá sẹ́mi náà ó tún fún bùkátà pẹ́sẹ̀ bọ́ọ̀lù sẹ́ẹ̀tì ansẹ̀tì rẹ̀ àti kámẹ́rà rẹ̀ tó sì gbé ọ látòrí dẹ́sẹ̀ tí ò mistake ó tún súnmọ́ dàrán rú ń bẹ́ẹ̀ ọ̀dọ̀ wọn àwọn obìnrin kí wọ́n lọ gbọ́n o kí wọ́n lọ o màá ọ màá fẹ́ ọ irọ́ ló máa ń bẹ́ẹ̀ o ọ̀pọ̀lọpọ̀ olóòótọ́ o ẹ̀wọ̀n eléyìí nísìnyí gbogbo gbogbo ara rẹ̀ ló ti gbé tọrọ báyìí irú rẹ̀ ní lọ bá sí gbogbo ara wò tó àbí ibi tá tí ò ní para rẹ̀ torí de eléyìí báyìí ọ̀rẹ́ rọrùn ẹ má ṣe mùsùlùmí làwà tó bá gbéyàwó lẹ fẹ́ fẹ́ lódodo ẹ̀yin náà rọ ọmọbìnrin tó nà fẹ́ lọ́kọ lódodo tòtẹ́ bá kọnu sí mọ́gbà ìgbà ọpọlọpọ mọ́gbà ó ní tóbìnrin rí ìgbà ó ní tóbìnrin rí ẹ má pọ̀ sí ẹ̀ bàtí táà tóbìnrin ti sọ pé òògùn mi wọn náà wáyàwó rẹ síwájú ọlọ́run jẹ́ kó orí ètí ó wọ̀ tí ó gba tiẹ̀ ọlọ́run jẹ́ kó obìnrin náà orí ètí ó wù tí ó gba tiẹ̀ náà. àmọ́ obìnrin ti sọ pé mi ń ṣe kí wọ́n máa dáṣà kan fáwọn bàbá wa wọ́n ní ẹni tí ọba ti tí ẹni tó bá tẹpẹlẹ mọ́bìnrin wá lóbìnrin padà sọ. taken torí pé at the end of the day ó lè jẹ́ pọ́ fi ọ by force yọ padà di pé ẹ̀ nígbẹ́ àlàáfíà àmọ́kùnrin bóbìnrin sọ̀rọ̀ kí náà tó fi ṣe torí tọ́lọ̀ àbájọpọ̀ àjọ wà ń sùn ní the same department ó wá jẹ́ pé àwọn obìnrin lẹ́wọ̀n àjọ máa dìbò ẹgbẹ́ ìjọ ṣe tutorial ẹwà àjọ máa kura yín ká àwùjọ fìlẹ́ àbájọ ń sá wàtún wàtún obìnrin ọ̀hún àmọ́ tara wọn ká títì àwùjọ fìlẹ́ ìhìnmìlẹ̀ ṣètò ọ̀nà rọ̀jìn ẹ̀yìn lè Islam Islam ti ẹ̀dà ẹ ọ̀tọ̀ àwọn jọ́ọ̀nù àwọn dínkà àwọn tìǹẹ̀dù àwọn òkèchukwu wọ́n ń ṣe bẹ́ẹ̀ ṣèbá àwọn ìrònú ẹbí muhammadu ni wọ́n ẹbí ahamadu ni wọ́n abdullahi ni wọ́n abdulrahman ni wọ́n kí ló ti ọdọ fẹ́ yàyàkuyà ọ̀fẹ́ wọ alìjẹ́nà ni àbórìrì òpin ni. ìwé àwọn ẹni tí dẹbẹ àwọn alìjẹ́nà kẹtọ wa mùsùlùmí ni wọ́n torí ilé ayé ìdáwó làwọn wa kí ẹsẹ̀ gbogbo tó bá wù ọlọ́rọ̀ lù nítorí kó lè bá wọ́ bó kó lè bá wọ alìjẹ́nà ọlọ́wọ́ bá máa dán wa wò lóríṣiríṣi láti fi mà bá gbọ́ ń gbọ́ àbá ọ̀gbìn gbọ́. ìhà ọ̀hún làwọn obìnrin ọmọ gbà tiẹ̀ wọ́n máa tẹ̀tẹ̀ ṣe ẹni bí àgbàrá odò ọlọ́run afẹ́ tán wọnú ṣé wọ́n máa yẹra tó máa sá fún wa torí kí mánì rẹ̀ ọmọ lọ bàjẹ́ tó bá ti lè sọ alẹ̀ pẹ́rú ní ti ṣètọ́ ní ìfẹ́ náà tí wọ́n bá ti pé mánì tọ́ da ó yòrò kọ́lọ́ má jẹ́ kí mánì tí wọ́n yòrò. wọ́n ní tí abámi siraka kan jù bẹ́ẹ̀ lọ sẹ́nìgbà tí màmá ń ṣe tashahhud láti sálámà táwọn náà ṣe as-salatul ibrahimiyya rárá àníṣe as-salatul ibrahimiyya wa yóò máa wá ni ní tashahhud ti wá àwa tá a bá sọ láti láti bẹ̀rẹ̀ èyí táwọn náà fi sálámà ibẹ̀ láti ṣe as-salatul eléyìí túmọ̀ sí pé rákà kẹta èmi mọ́ wà sọláàtì rákà mẹ́rin láti ṣe ìmáàmù wa ṣe tẹ̀síáwùdù tiẹ̀ tó fi sálámà tẹ́mi bá ti bá tẹ̀mí débi ashhadu an la ilaha illallah wahdahu la sharika lah wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu máa dákẹ́ tí ìmáàmù bá parí tẹ̀síáwùdù tiẹ̀ àtàdó àti oṣù tó sálámà máa dìde ìgbà bá ṣe rákà kẹrin tèmi yẹn ìgbà náà máa ṣe tẹ̀síáwùdù tèmi náà láti pé kótó di pé mọ̀sálámà wọ́n ní sáà lè jẹ pẹ́pẹ́ yẹn kò sí tó sí. a jẹ dáadáa abẹ́yẹn jẹ ni ẹ̀dá o ajẹ́ pé yorùbá lẹ́bù ní dáhìn láàmú yorùbá lẹ́bù wọ́n ti ro oríṣiríṣi àwọn ṣìrìkìyàtì má pẹ́pẹ́ yẹn àwọn nǹkan tó ní ṣe bí ẹbọ bí ẹbọ bí ẹbọ wọ́n ti rò má pẹ́pẹ́ yẹn tọ́ọ̀bá ní jórí rẹ̀ má jẹ ọ̀ọ́kàrọ̀ agé orí rẹ̀ síbi kan ni àmọ́ oko yòókù máa jẹ́ kó ọmọ pọ́tẹ̀ ládàrí kí ni bẹ́ẹ̀ mi ẹ ẹ̀rọ rẹ̀ tó máa dùn pẹ́ẹ́pẹ́ yóò tóbi ni tó yí dáadáa tọba tọba tún ṣe dáadáa tó rọ̀ Masha Allah la quwwata illa billah ẹsẹ̀ rẹ̀ jẹ́ má jẹ́ àmọ́ sẹ́gbà lè jẹ́ tó fẹ́ kí ló ṣe tó ṣe tó ń torí ẹ̀ ọlọ́run ṣe lẹ́tọ̀ gbogbo ọlọ́run bá ṣe lẹ́tọ̀ ẹ̀ gbọ́dọ̀ sọ́ di haram kò wù mí jẹ màá sọ pé kò wù mí jẹ àmọ́ kìí ṣe pé kò tọ́ jẹ tó bẹ́ẹ̀ ni wọ́n ń jẹ ẹran ẹranko kan tó jẹ́ pé àwọn ni wọ́n ń pè ó máa ń dàbí agilẹ́ntì ó máa ń wà nù sahara wọ́n ń pè ní gbó lédè Lárúbáwá pẹ̀lú dọ́ọ̀ kìí ṣe pẹ̀lú dáàlì so àwọn sahaba wa ń jẹ nàbí dé Madina.

tó o bá sọ fún ọ tó o dé tó o dé sílẹ̀ nìkan débi ń pọ́ tó o kó pẹ́pẹ́ yẹn dà sínú ọbẹ̀ àbí òye ó ti jẹ́ tó ti fẹ́ ogun rẹ̀ mo tó sọ fún ọmọ tó jẹ́ pẹ́pẹ́ yẹn lọ jẹ lónìí sọ̀tọ́ ọmọ àbí ni ilé ìjẹ́ bó ti ṣe jẹ́ láti má jẹ gúnugún. wọ́n ní táwọn bá gbàgbé láti ṣe wétìrì láti ṣe kónọ́ọ̀tù nínú wétìrì táwọn forí kalẹ̀ ti gbàgbé rárá ṣíṣe wítìrì nínú àti ṣíṣe kùnúùtù nínú wítìrì kò sí pé káyọ̀mọ́tò ń jojúmọ́ kò sí túláàsì ń bẹ̀ tó bá wù ọ́ lẹ́ẹ̀kan láàrin gan ni bẹ́ẹ̀ lànà bí màsí lẹ́ẹ̀kan láàrin lẹ́ẹ̀kan láàrin àwọn tẹ̀lé máa ń sọ̀rọ̀ pé bóyá fi ti Ramadan nínà òun náà ti àti èso jojúmọ́ á máa fi sí pé bóyá lẹ́yìn ìgbà tí Ramadan bá ti dá méjì ńlá máa ṣe pé ọ̀rọ̀ àforíkalẹ̀ pé ẹgbàgbé kò sí àforíkalẹ̀ kankan máa bá sọ láti ẹ̀ lọ wọ́n ní pos báwo ni ẹ má ṣe nì torí pos kò yàtọ̀ sí báńkì báńkì tí wọ́n gé kúrú ni so instead of you going to the bank gbogbo transaction ọ̀fẹ́ ṣe ń kọ́ wá sí ládùúgbò ìtumọ̀ pos ni ọ̀fẹ́ send owó ọ̀fẹ́ receive ọ̀fẹ́ ṣègbà ọ̀fẹ́ ṣàwọ́ àṣẹ́ńbì charges the charges are the same ọ̀ kó tún jẹ́ kó tún lò àbí kọjá kó pọ̀ ju ti báńkì lọ díẹ̀ tó bá wúwọ́ ọ̀kadà tó gùn àbí òye wa so àwọn anísìn aṣọ pé báńkì ọ̀tọ̀ torí báńkì rìbá làwọn báńkì táwa ni so àwọn fẹ́ kó dínkù ẹ̀yin tó wá pẹ̀lójú ètò aṣọ ti tọrọ pátálé wọ́n á di pé gbogbo àdúgbò sàṣà níbi tí ò sí pos so fún láti aṣọ pọ́dà ètò wà gan tó jẹ́lé ọ̀ràn à ń fẹ́ kó dínkù ètò aṣọ di kínní tania ìwé pọ̀ kárà ní ìdá ọ̀ sọlẹ ìjọba ti ṣe jẹ kọtọ kọtọ ti báńkì yẹn gan ẹ máa ṣe ẹ máa ṣe transaction bẹẹ lẹ́ni tọkàn rẹ̀ ń kọ wọlọ tó bá gbọnà mi wà tí èsì ti haramu yìí ó là bá ti torí ní ojà arọ́nà lọ́lọ́dọ̀ ọlọ́run àmọ́tẹ́ bá ṣe tọ́jú haram ẹ lọ́nà mi jùlọ ẹ̀tọ́ àdúró sí wàhálà lọ́dọ̀ ọlọ́run bí kẹ́tẹ́ báńkì ní ìsìnkú ìgbẹ́ ọmọ gbẹ́yìn

bí kò bá fi gbẹ́ kódà bí kò fi kó kò fi tún public toilet ṣe àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ó lè bùn yẹn náà àmọ́ kò sí ládàá ẹ má fi ṣe ẹ gbà ẹ bọ̀ lọ́wọ́ rẹ̀ ṣe eléyìí ni bá ti ṣe máa ṣe. wọn làwọn bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ nítorí ọlọ́run àmọ́ àhún ni wọn á ní kíni. ẹ̀yẹ́ máa ṣe gbàtó ń bá já òun ó ní ẹ̀ mọ́ nítorí ọlọ́run ẹ̀yin fẹ́ máa gbowó ẹ̀ ni máa tẹ̀ sí pẹ́yìn fẹ́ gbowó rẹ̀ ẹ máa bọ́ọ̀lù ẹyin lọ́jà ẹ kàn máa sọ fún pé ah, àbúrú tó wà nù àhùn ìwà àhùn ọ̀dà o yẹ sọ pé mo fẹ́ gbowó ẹnìkan àmọ́ wà àhùn ọ̀dà o wọ́n rò pé yé ẹ máa fi yé báwọn lẹ́ẹ̀kan láàdì. wọ́n ní mùsùlùmí kan ó máa ń yáyàn lówó ó sì máa ń tajà àwìn fáwọn èèyàn ìwà máa ń kẹtẹ́ ló sì wọ́n máa ń yáyàn ló wọ́n máa ń tajà àwìn fún yàn ìmọ̀ béèrè ńtọ́jà ní kí ọmọ yáyàn ló ńtọ́jà ní kọ́ máa tajà àwìn fún yàn ńtọ́jà ní àmọ́ kìí ṣe gbogbo ẹni tí yàrá bá ṣe ńtọ́jà sí ní máa ṣe ńtọ́jà sán sọ̀rọ̀ kí kìí ṣe gbogbo ẹni tán yá lówó ló máa ń san kìí ṣe gbogbo ẹni tán rajà àwìn ló máa ń sanwó ẹ̀ tó ó yẹ kó ṣọ́ra ó yẹ ká ṣọ́ra ká sọ̀rọ̀ afáǹtajà wọn bí àdúgbò kan ló kan kí apàtẹ má ta àwọn a ó kàn dà pọ̀ ẹ má bá wọn pè já ni òkè ṣe apàtẹ má ta o apàtẹ má ta bá o gbogbo ẹjọ́ bá pàtẹ ọ̀tà náà apàtẹ má ta àwọn ó kàn dà púpọ̀ torí pé àwọn yìí má padà sọ̀yàn di lẹ́lẹ̀ ni wọ́n pàdé àwọn èèyàn tó bá fẹ́ rajà àwọn lọ́dọ̀ rẹ̀ ẹ lọ́dún. bá ti jọ ládùúgbò tí mo alẹ́ kọjá mọ́sánwó yín ẹ máa mú mẹ́ta <laughs> so gbogbo àwọn àgbà ẹlòmíràn tó àgbà àgbà títí yóò sọ níbẹ̀rẹ̀ wọn níbẹ̀ gba wájú ṣọ́ọ̀pù ẹ̀ mọ́ torí pé ọmọ abèrè à ẹ gbàgbé ẹ gbàgbé títí ó fi ti kọ́ pé ẹ lè ara wa o bọ́ba tó a owó subhanallah máa sọ yẹn di lẹ́lẹ́bẹ̀ yóò fi di sún ọ òní ọkọ̀ fà wọn sí kóòtù ọ̀daràn ó àbí òye lórí bàbá dálùkì yaba tó ń torí ẹ kò wá encourageable ká máa tajà wọn pàápàá láwùjọ wa àwọn èèyàn níbẹ̀rù ọlọ́run tí wọn bá ti rajà àwọn ìgbà tí wọn ra àwọn lọ́wọ́ àbí wọn mà tí wọn ti gbà tọ́wọ́ báyìí ọ̀dájú ló kù tó o sì bẹ́tà kó kú dùn ní ọjà àwìn ọ̀sán ju kó ọmọ pé ẹ̀sán owó mi lọ́kẹ́ wá kẹ́ ẹ jà nítorí kọ́ tàwìn fún ọ sàn ju kọ́ tàwìn fún kọ́ má sanwó rẹ̀ kẹ́ ẹ máa wá jà torí ìjà lásán ní tòtí ẹ padà torí di eléyìí gbogbo ẹ̀ ń ṣe business kí business rẹ̀ ọmọ bá dojúbolẹ̀ kọ́ sọ́ra fáǹtàwọn ẹnjọ́ bá bínú kó bínú èmi ọ̀tàwọn torí mi náà èmi náà lè lọ́ra láwọn àbí wọ́n máa ti epo láwọn ilé epo ni wọ́n máa ń rà láwọn ilé gbogbo ilẹ̀ yorùbá wọn ra epo láwìn mo ti rírì ni àdírẹ́bà gbé wa <laughs> ọ̀nà àdírẹ́bà gbé wa à ń lọ dẹ́kọ̀ ó sì ya lé epo ó ní ọba ìta ńgbà mọ́ bá ń bọ̀ mo ní ẹ ẹ sọ̀rọ̀ tẹ bá dé bá dé dànù mo ní eléyìí ti dẹ́ láti mí kí ìyá ọmọ alẹ́ epo láwìn ọyẹ ká ba àwọn àwọn jẹ nítorí ká àwìn àwìn ọ̀pọ̀lọpọ̀ ìsáwó rẹ̀ iná bá sì fi sí ọ iná àwọn tó fi máa bú ọ wọ́n lè kó o ti jẹ dáhùn àwọn sì jẹ́ wò rẹ̀ rùn torí ẹ̀ má dáhùn. wọ́n ní lọ́fíńdà tí wọ́n fi alukóhólì sí tí wọ́n fọ títí tá a lè lò ká má lò lọ́dà torí ìyapa wà láàrin àwọn olùmọ̀ pété ẹ̀gbin lọ sí àbí ìsẹ̀gbìn torí ká lè sọ́ra fẹ́yìn ká má lò a sì dúpẹ́ fọlọ́ lọ́fíńdà ti pọ̀ láyé nì alkohol ńbẹ. wọ́n ní sáwọn lè máa kó àzì nígbà táwọn bá ṣe àkíkọ̀ ṣé ẹ ṣe wáàzì ń jọ mí lórí gbogbo ẹ náà ẹ fẹ́ máa fi pàǹtì sí súnà ni kò ní kò ní torí gbogbo kó o fẹ́ ṣe oúnjẹ táwa jẹun náà ìwọ ló wù àbí òye wà pé ṣe pé Islam ló ní tọ́ bá ti bí máa ṣe oúnjẹ táwọn yẹn wá jẹun wọ́n ló wù wọ́n ló lówó ẹ̀ tó ẹ̀ tó wá sí kó tó ṣe wáàzì ẹnìkan wá bí ma òun ò ṣe wáàzì wọ́n pe ah, irú àpípọ̀ wọlé lẹ́yìn àbí òye sẹ́wọ́n kẹ́ fẹ́ sọ ní tíye ẹ̀sìn dára ẹ̀sìn torí ẹ̀ lásán ni ẹ má máa ṣe ẹ má máa ṣe kí kálukú sinmi ọjà bó ṣe jẹ subhanakallahu wa bihamdik wa atubu